màmí. ẹ ǹlẹ́ yes ma <laughs> ẹ bẹ́ẹ̀ ni mà ah no mo ṣì ń bọ̀ ọ́ ah, ah in fact mo ti múra tó mo ìwà yìí gan mo fẹ́ kú òun lé ọ̀dọ́ yín mo dẹ̀ ń bọ̀ ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni <laughs> kò sí wàhálà kò sí problem ah máa jẹun o ah no ẹ láti so oúnjẹ lẹ̀ fún mi yes ẹ sọ fún Mọ́láyọ̀ ẹ ní kó kó kó bá mi ṣe oúnjẹ o ah, ah. yes ẹ mọ ọmọ tẹ bí èmi ò dìbò fún à ń jẹ ráìsì àbí à ń jẹ ẹwà àbí noodles no no no no ẹ̀bà ẹ̀bà kẹwàá jẹ kó jẹ ọbẹ̀ ẹ̀fọ́ ẹ ẹ yẹ wà òkè <laughs> ẹ dàgbà burú wà ọ̀dà mo ti ń bọ̀ mo ti ń bọ̀. Ami, ami, ami, ami. it's alright ma okay ma. <laughs> Ah, hello. alápákó alápákó alápákó pákó pákó pákó alápákó alápákó alápákó alápákó alápákó alápákó ṣóńgírò ṣóńgírò ṣóńgírò ṣóṣò alápákó pákó pákó pákó alápákó alápákó alápákó alápákó alápákó alápákó ṣóńgírò alápákó alápákó. ṣóńgìrò. yà alápákó two hundred naira. kí ló dé two hundred naira. àwọn tó máa ń gbé two hundred naira ìsàlẹ̀ lọ́wọ́ àwọn tó máa ń jiyàn gbé yẹn ní two hundred naira three hundred naira máa ń wọ̀ mí báyìí ó ti. ṣóṣò ṣóṣò ṣóńgìrò ṣóńgìrò ṣóńgìrò ṣóńgìrò ṣóńgìrò ṣóńgìrò ṣóńgìrò. ọgbẹ́ni ó wù mí wò ló sùn náà èèyàn méjì ló kù bẹ́ẹ̀ kí mọ́tò pé wọ́n ní pàǹpẹ́ náà kí ni kí ni ká dáadáa ah! yíì ọtí lórí burúkú yìí mo já ah ọ̀rẹ́ ti yé mi àbọ̀ abá lọ̀rọ̀ tiẹ̀ ṣùgbọ́n. alápapọ̀ alápapọ̀ alápapọ̀ alápapọ̀ ọ̀rẹ́ ó ti mu ọtí yóò kẹ́rì ó dẹ̀ fẹ́ gbèrò ìyẹn ò tiẹ̀ kàn mí tèmi ni wípé tí mọ́tò yìí bá ti lọ́sìn èèyàn méjì ló kù kó pé tó bá ti lọ sìn ìwọ ni next turn ó ti yẹ nǹkan tí mo sọ wà stand by má ṣe kí o má dọ̀lẹ̀ rárá. alápákó alápákó alápákó alápákó alápákó pákó pákó pákó alápákó alápákó alápákó alápákó alápákó pákó pákó pákó pákó alápákó alápákó alápákó pákó pákó pákó alápákó alápákó alápákó alápákó alápákó alápákó alápákó alápákó alápákó pákó pákó alápákó alápákó alápákó alápákó alápákó alápákó alápákó alápákó alápákó alápákó too much chance alápákó alápákó alápákó ìbòlẹ̀ lọ sà. ṣongiro alápákó alápákó ṣongiro alápákó handicap ni ṣongiro ṣongiro ṣongiro. alápákó pákó pákó pákó pákó alápákó ṣogiro ṣogiro ṣogiro ṣogiro alápákó alápákó alápákó alápákó ṣogiro ṣogiro ṣogiro ṣogiro alápákó pákó alápákó pákó alápákó alápákó alápákó alápákó. ìyá mọ́ta Sokoto. Sokoto. aláyé èrè èrè Sokoto. Sokoto ló lọ ni. Sokoto mi yà hàtà. Ah, ọ̀rẹ́ mi. alápákó alápákó alápákó alápákó alápákó alápákó alápákó ṣongiro ṣongiro ṣongiro ṣongiro alápákó alápákó alápákó oya bàbá onímọ́tò oya ẹja ẹja ètè lọ. òkè òkè oye ṣongiro àwọn èèyàn mi náà ni òkè ó ti wọ nìyẹn láti mú òkè ṣongiro nìyẹn ó ti ń lọ. pákó pákó pákó alápákó. ó gbéra tán. ṣéjọ ni ọ̀ parẹ́ o. ó gbéra tán. ológo alọ́bọ̀ bọ́bọ́ lọ́kọ̀ ìyá jáde alápákó alápákó gbéra alọ́bọ̀ àṣeyọrọ àwọn ìyá mi lẹ́nu alọ́bọ̀ ọkọ̀ àrẹ́bọ̀ ọmọ alápákó alápákó alápákó alápákó. omi òyìnbó bò ó. kí ló dé látẹ̀kan. igi yẹn ò gbẹ tó. Ah! ìwọ ọmọ yìí ọ̀lẹ́ṣà ti bà yí ẹ jẹ́ o tún gbómi ẹ̀bà kanọ́tì látẹ̀kan tí mo ti lọ ra gàrí tẹ́gbọ̀n ẹ̀rẹ̀ máa tó dé ojú ẹ ló ṣe ń bá mi sọ̀rọ̀ lórí aago nísìnyí pé òun ò ní pẹ́ dé ká dáná oúnjẹ lẹ̀ fún un ah! ó ga ó ga fún ẹ kó o náà mọ kíní jàre kó dá mi lóhùn oníranù ṣó yẹ kó dé kó tún wá bá wa nídìí àrò ó yẹ kó jẹun ti wà lórí tábìlì akúrin ẹni kó gbéra tán. kí ni ọtọ́ tó ṣe gbogbo. ọkọ ayé mi. ọ̀rọ̀ àìsí o. ọ̀dà ó yà àbúrà. ẹ sọ̀kalẹ̀ ń gáràjì náà ẹ tún fẹ́ sọ̀kalẹ̀ ń bí ó yà. ẹ̀gbọ́n mo ń gbọ́dọ̀ ẹ̀kọ́ tẹ sọ pé ẹ fẹ́ dé car wash. ẹ mo ń lọ car wash. ẹ̀gbọ́n ẹ jẹ́ máa bá yín lọ car wash báyìí. àyín kọ́. car wash. Ah. ó ga car wash náà. ó ga àǹtí ẹ padà fún mi ní nọ́mbà tí mo ń béèrè lọ́wọ́ láti ní mọ́tò látẹ̀kàn. ọ̀nkú <laughs> ṣé nítorí pé ẹ sanwó mọ́tò mi lẹ́sẹ̀ rò pé ẹ kẹgbà nọ́mbà. ah no no no mo kàn láìkí yìí ni ah. ọlọ́run. ẹ wo ẹ má bínú ìyàwó ilé lèmi. Hmm, ẹ sọ. ẹ bá dẹ̀ sọ pé kí n dọ́wọ́ yín padà àbí. ah no no no àdúgbò lẹ́ ń gbé. <laughs> ẹ ní ìdẹ ẹyẹ má wọrí. no problem. ah ọmọlẹ́lẹ́rú wá ó jẹ́ mi gbé náà nìyẹn no problem. lọ káwọ̀ ṣùgbọ́n. mo fẹ́ lọ sọ́dọ̀ ọ̀gá mi iṣẹ́ mọ́tò yìí mi láìkẹ́ mo dẹ̀ máa yàtọ̀ náà bí. kò sí wèrè ibi tó já mi sí yìí náà wà òkè. kọ̀ wá bá mi ṣílẹ̀kùn yẹn. jẹ́ wá bá yín ṣílẹ̀kùn bọ́ ẹ níṣòro. mo lọ sọ́dọ̀ o kí n dẹ̀ dọ́dọ̀ ọ̀gá mi kí n mọ kí n sọ fún un. lẹ́nu pàdé mi orí ẹ̀ wà ń bẹ̀. ẹ dìde ah, irú orun wo lẹ ń sìn ẹ bọ́ lẹ́jọ́ mo ti ń lọ. Ah. ẹjọ ṣé a ti débi tá à ń lọ ni. a ti dé bẹ́ẹ̀ ká ní mo ti já iná sí gáràjì ní nǹkan ẹ bọ́ lẹ́jọ́ ẹ bọ́ lẹ́jọ́ rẹ wọ́n ti ẹ̀ múra ẹ ń láti rí àná ni ẹ kúrò lẹ́jọ́ rẹ. Ah, e você? ọmọ ìyá mi kíra happy. afa ah, kí wàá pa kí ló ṣẹlẹ̀. Ah, ọmọ ọmọbìnrin lè yan lo travel. Hmm, sáré eh, travel ni jàre. Eh, eh, o ṣe ń dínà yàrá sísìn ìsìn mo ń bọ̀ náà rẹ̀. òwe mi wà lórí street mo ń wọ̀ gbòòrò lọ. Hmm, wà. ọmọ ọjọ́ sáré fi àwọn owó ṣẹ́yìn. ah it make sense o ṣó ṣe ra ni ọmọ mi ẹsẹ gbajú ẹ wèrè kan ló gọ sínú mọ́tò tèmi dẹ mú sẹyìn mọ lára. ikú sọmọrọ <laughs> ẹ kí ló bá dé. Ah, kò ṣèfò bá ń kọ mú thirty naira bá mú bá mú. Ah, thirty naira ọmọ owó ọtí ẹ o jẹun fún ẹ seven naira. Ah, ọ̀tá jí ni ẹ ni orí wọn tó ń ná ní seven naira ni fìyẹn lẹ ó kọ́ tó ṣẹlẹ̀ ká má pàdé mọ́ ká má rira wa mọ́ bá mú twenty naira bá mú bá mú bá mú bá mú. nǹkan mo lè fún ẹ lófo jẹun fún ẹ twelve naira ká má pàdé mọ́ ẹ ó yá kó wá kó wá kó wá kó wá kó wá kó wá kó wá. aláì dẹ́ẹ̀rì ní fóònù yìí. kí ni dẹ́ẹ̀rì nǹkan tí mo yẹ fi receive kó tán sísinsinsin òun ló kù mo yẹ fi receive tán sísinsinsin. ok èèyàn mi náà ni ó mọ́tò máa ṣẹlẹ̀ eh. àwọn apàrà sínú ilé máa bọ́ ṣẹ́yìn o so eh. tó bá ti fún mi nǹkan tí mo fẹ́ ó kéré gan. ẹ mú wa mú wa jẹ mọ dáa. ikusẹ ọmọ olú ah, wọ bọ yìí ikusẹ ọmọ olú ọmọ olú ṣọọṣì dandan. Mami. Mami. Hmm? Hmm? ah, ah ti sùn ni. Oorun ah, ti gbé mi lọ. Bọ̀dá mi ò tí ì dé ni. Ah, Lóòótọ́ mà ní. Mi ò mà tí ì rí. Látẹ̀ẹ̀kan. Kí ni aago wí náà? Aago ti lọ gan-an tó látàárọ̀ mo ti jáde. ti lọ lóòótọ́ kí ló wá lè ṣẹlẹ̀. tẹ̀gbẹ́ tẹ̀gbẹ́ kí àbúrò gbé ojú yàn sàn náà tó tó yìí. Ah, ah. wọ́n gbé kò tiẹ̀ lọ rárá ni ṣe ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n ti pa á. Ah, nǹkan kan náà ló ń sọ. So mi ò lọ kí ló wá lè ṣẹlẹ̀ kò kí ń sọ̀rọ̀ ká má bàa bẹ́ẹ̀. kò sí wàhálà ọ̀ ní pẹ́ dé bóyá fún wọn ti kú ọ̀ ní pẹ́ dé. ọ̀ ní pẹ́ dé. ẹ ti bẹ̀rẹ̀ kẹ́ máa jáyà. kò sí nǹkan kan máa dé. ìbọn gbẹ̀mí ara yín gbẹ́ mọ́. wọ́n máa ti fẹ́ẹ́ tó bíi wákàtí márùn-ún sí mẹ́fà. ẹ má kọ̀ọ̀kan sókè wọ́n ń bọ̀ ẹ já máa pè wọ́n a ní nǹkan lọ ní ká máa pè kò lọ kò lọ ìwọ náà máa pè. ẹ má bínú mo ti ń wò yín láti inú ilé. mo kọ́kọ́ rí ẹ lọ báyìí ẹ tún bẹ̀yìn báyìí ẹ tún lọ báyìí sekosi kò sí. èmi ń lọ ń tèmi ni kìdá ṣe bóyá mo kúkú mọ ibi tí mò ń lọ àmọ́ ibì kan tí mo béèrè kẹ́ríkẹ́rí kejì ní bòde olúdé níbi tí màmí ń gbé ibẹ̀ ni mò ń lọ. kẹ́ríkẹ́rí kejì ìlú bí sí yẹn abẹ́òkúta ni. abẹ́òkúta ṣé ẹ rí bí ìlú yẹn wáyé ṣòwò gírò rẹ̀ ń pè agbègbè yá dẹ̀ wáyé igi ọ̀pá rẹ̀ ń jẹ́ ó jìnnà síbẹ̀ rí yẹn. ẹ jẹ má bínú sà. báwo wá ní ṣe jìnnà sí abẹ́òkúta sí. sábẹ́òkúta ṣé ẹ rí. ṣé ẹ wá rí ṣòǹgìrò sábẹ́òkúta kí ẹ bá máa lọ kí ẹlẹ́dàá yọ̀ bá wà lẹ́yìn èèyàn kó bá yàn jáde kí mọ́tò bá bá dángájíá débẹ̀ níjọ́ kan náà ṣé ń gbọ́ ẹ kí ló wá fẹ́ ṣẹlẹ̀ báyìí. kí ni ẹ máa ṣe fún mi yẹn. ṣẹlẹ̀ bíi báwo. ẹ ẹ wá mú mi lọ sábẹ́kúta. àlẹ́ kọ́ bá pé kọ́ là pé kó ṣe wa kó ṣe erin rèé o tún máa bi pé mo wà níṣòro mo dàgbẹ́ kí n bẹ́ẹ̀ dá sọ̀rọ̀ rẹ. ló ṣẹlẹ̀ ṣe bí ẹ̀yin lẹ́pẹ́ mi padà nígbà tí mò ni jọ kúrò mi. ṣe bẹ́ẹ̀ ilẹ̀ pè mí o méjì sàbẹ̀kúta ọmọ yòókù wà pa. ẹ kálẹ́. ẹ kálẹ́ sà ẹ jọ̀ọ́ má bínú ta lẹ béèrè. èmi ò béèrè ẹnìkankan èmi ń lọ tèmi ni mi ìdẹ́mọ ibi tí mò ń lọ àmọ́ ìgbà tó rẹ̀ mí ni mo ní kí n jókòó sí ìgbà yìí kí n sùn. ẹ mọ ibi tẹ́ ń lọ ní dàí kí ni nǹkan tẹ wá dúró ṣe ń bí. ẹ wo nígbà tó rẹ̀ mí ni mo jókòó sí ibi báyìí tí mo sùn. tẹ̀dúnà tẹ̀dúnà òbí ẹjọ́ wo lo ẹkùn tẹ̀ bá òun nù tó bá bí ire tó bá bí ire ẹ jókòó sí báyìí ẹ má lọ káwọn tó kù yín tó dé àti dáná sun yín ẹ má jóná gbúgbú ni. ẹ jókòó síbẹ̀ ẹ dúró. ẹ lọ wa ẹ máa try. mo ń wò pé mo ló fẹ́ forí kọlẹ̀ sí gangan ọlọ́run mú àlẹ́ sọ́nà sọ̀rọ̀ ni. mi ò ń ṣọlẹ̀ o mo ń lọ bí kan ni mi mọ ibi tí mo ń lọ àmọ́ mo ń lọ ń tèmi ni. olóhùn lọ ń tiẹ̀ o tún lọ mọ ibi tó ń lọ. àrè máa dàn bá jiná tù. ààrẹ ní sórí burúkú ẹjọ́ torí Ọlọ́run. kí ló ṣẹlẹ̀. àti mọ́lẹ̀ ṣọ́ọ̀rẹ́ lè mi. àmì ah, àmì ah, ò ń ẹjọ ah, ẹ ṣàánú mi mi ò ń ṣọlẹ ẹjọ òjòjò ń lọ ni. mi ò mọ ibi tí mò ń lọ àmọ́ èmi ń lọ ní tèmi ni. ó lè lélẹ́yìí àti mo lè ní kápá ló ha mi ń ṣọlẹ ẹjọ torí ọlọ ẹ ṣàánú mi mi ò ń ṣọlẹ. ẹ gbọ́ kí lẹ́yìn náà wá kiri ládùúgbò yìí. mo ń lọ ní tèmi ni mo ń lọ ibì kan ni mi ì mọ ibi tí mò ń lọ. ẹ mọ ibi tẹ́ ń lọ ẹ ṣàánú mi ẹ jọ. ẹ wo ẹ jẹ́ ká ṣe sùúrù ṣòye yín bí mo ṣe ń wo ẹni yìí ìṣọwọ́ sọ̀rọ̀ ẹ̀ kò dàbí ẹni tó mọ nǹkan tó ń ṣe o kò dàbí ẹni tó mọ nǹkan tó ń ṣe ẹ jẹ́ a sùúrù sí. ṣẹ̀sán ṣẹ̀sán báwọn olè wọ̀nyí ṣe máa ń ṣe nìyí bóyá ti tọ́jú àwọn ẹgbẹ́ ìsìnbì kan tóun wá ń wò pé kóun wọ́nà tóun máa fi kọjá lára wa. ẹ wo ẹ mọ nǹkan tí mo rò ẹ mọ̀ pé bá a ṣe kóra wa ládùúgbò ta la fẹ́ máa dáàbò bora wa nǹkan tó dáa ni àmọ́ ẹ má jẹ́ àṣìwàwò ká má lòdì sófin ìjọba kódà tá a bá wá la mólè náà ṣe bá máa fà lọ́lọ́pàá lọ́wọ́ ni ẹ jẹ́ àṣe sùúrù. ẹ wo bí ẹ wo bí ẹ rántí wípé wọ́n yẹ bátìrì mọ́tò oníjẹta o. mo mọ. wọ́n gbé ọ̀kadà ń jẹ ni. mo mọ mo mọ. ẹ eléyìí tí mo wòye ewúrẹ́ ló fẹ́ gbé o ẹ jẹ́ ń da nǹkan. mi ò mi ò ń ṣọlẹ̀ o mo ń lọ tèmi ni o. ẹ sùúrù ni ẹ mọ ohun tèmi rò bóyá bá a ṣe kó gìrì bò bóyá òun ló jẹ́ kẹ́rù bà tí òfin mọ ohun tó ń wí bóyá ká fi síbi kan ká jẹ́ ká rẹ̀ lélẹ̀ dáadáa ká wá tún béèrè béèrè lọ́wọ́ ẹ̀ tí yóò bá wá ti rẹ́sì gidi fún wa àdéhùn àwọn tá a máa ṣe ń gbà yẹn tó dà bẹ́ẹ̀. ó dà jẹ́ ojókòó èrè ó dúró ní. wá wá wá má jọ lọ ní okùn yìí lọ́jọ́ bá wọ́n kọjá àyè rẹ ọ mú o ó mú. mo rí mo Mr. Oriyami. sà. ẹ pẹ̀lẹ́. sà ẹ pẹ̀lẹ́. sà. ṣẹ́rí èyí tó ṣẹlẹ̀ tá fi rí yín lánàá yẹn kò ń ṣe páwa náà dédé wù àbáṣe wù yẹn àdúgbò wa yìí ti di kólórí dorí ẹ̀ mú àwọn olè máa ń dá wa láàmú gan-an wọ́n á já wa lólè wọ́n á lọ bẹ́ẹ̀ ni àwa ará àdúgbò ṣe pinnu pé ká bẹ̀rẹ̀ sí í ṣe ìṣọ́ fúnra wa kó di páwa là ń ṣọ́ àdúgbò wa fúnra wa àṣà ni máa fọwọ́ ara wa ṣera wa òun ní ta ṣe yẹn ta fi máa ń pera wa lálálẹ́ bẹ́ẹ̀ ta fi máa ń jáde ní iye tẹ́ fi kó sí wa lọ́wọ́ lánàá yẹn àmọ́ pẹ̀lú gbogbo àlàyé tẹ́ ṣe sílẹ̀ eh, kò sí nǹkan méjì téèyàn máa sọ ju pé kọ́lọ́hún kọ́ gbogbo àmọ́ ṣe lọ ọlọ́run á kọ́ ṣe lọkọ àmọṣe èmi náà kò ń ṣe pé mi ni mo nílé ẹ̀gbọ́n mi ló nílé àmọ́ wọn ń dúró nàìjíríà tiwọn wọn ti ti lọ sọ wọn ní kémi dúró kémi máa mójútó lé ń dẹ̀ pé ojú ló máa ń rojú ṣàánú èmi náà ṣe ni kẹ́ máa bọ̀ torí ìrí tí mo rí yín mi ò rí yín nírì ẹni àbùkù mo ṣe ní kẹ́ máa bọ̀ mi wàá mọ̀ kí ni nǹkan tẹ́ fẹ́ ṣe gangan báyìí nínú tẹ fẹ́ ṣe. ẹ ṣe yorùbá náà ló sọ wípé àríṣe láríkà gbogbo nǹkan bá ṣe lónìí ó máa padà dé tán lọ́la ni ẹ ṣe gan inú mi dùn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín fún oore tẹ̀ ṣe nínú ayé mi ṣe rí ohun tí èmi fẹ́ kẹ́ ṣe fún mi ni wípé kẹjọ torí ọlọ́run gbogbo ọ̀nà tí ẹ bá lè gbà tí èmi náà máa láǹfààní àti rí ọwọ́ mú lọ sẹ́nu tí màá rí iṣẹ́ kan tí màá lè máa ṣe tí owó máa máa jáde láti bẹ̀ ìyẹn ni tí mo rò wípé ẹ lè ṣe fún mi báyìí ìyẹn ni mo rò wípé ẹ lè ṣe fún mi báyìí sà torí wípé hmm, ìrìn àjò ayé mi ó lágbára tó pọ̀ èmi gan ò mọ ohun tó gbé mi délùú yìí ibi tí mò ń lọ mi ò mọ̀ àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba lónìí wípé ẹ̀mí mi ṣì wà gbogbo aládẹjọ́ mọ̀ wípé bí ẹ̀mí bá wà ìrètí ń bẹ ẹ ṣe gọ́sà. ọlọ́run lọ́ba afinimọ̀nà á fi gbogbo àmọ̀nà lórí eléyìí tẹ sọ́lẹ̀ yìí tèmi náà bá débi tí mo ti ń mú mọ́ra wọn màá bá ọ̀gá mi sọ̀rọ̀ gbogbo nǹkan tó bá sọ màá jẹ́ kẹ́ gbọ́ tó bá jẹ́bi tí a lè tijọ́ máa forí tì í tì í tì tọ́lọ́ máa fi gbàdúrà oníkálukú wa ni máa jẹ́ kẹ́ gbọ́. ẹ ṣe kàn sá. máa ṣe báyìí. ẹ ṣe àgbẹ̀ ẹ jẹ́ kí n wo ráìsì tí mo gbé kaná tó tíyẹn bá jiná ká tiẹ̀ kọ́kọ́ ká kọ́kọ́ jẹun náà ká tó mọ iye tó kù tá a tún máa ṣe. ẹ ṣe kàn sá. ẹ mẹ́kàrà yín kan tó. ọ̀rẹ́ sá. ẹ ṣe kàn ẹ ṣe kàn pa màmí. káàárọ̀ káàárọ̀ bàbá mi kálàfíà ni inú ọgbà yìí náà lẹ́yìn náà gbé àgbà. ẹ jọ oore ìyanu tí ó ń gbé wájú ń bí òun ni mo béèrè èmi nìyá ẹ. ìjẹta ó sọ pé òun lọ sọ́dọ̀ mọ́ mi òun àti ìjẹta ló ti kúrò nílé. láti jẹta lóòótọ́ ni ó pè mí níjẹta yẹn ó ní òun bọ̀ lọ́dọ̀ mi kódà mo ti dáná oúnjẹ ẹlẹ́dẹ̀ àti jẹ́ta náà ni mo rẹ̀ ti wá ń retí ẹ̀ ní mi ò rí mo ti pé gbogbo aago ẹ̀ kò sí èyí tó lọ ńbẹ̀ ìyẹn ni mo ṣe wò pé ah, láwọn ọmọ tó lóun bọ̀ láti jẹta tá a rí ló ṣí mi nídìí kan ni mo ṣe ní kí n wá wò. bó wà ní ó lè gbà lọ báyìí kò dé rìn ní báyìí. Ah. ọlọ́run má jẹ́ ń dáràn ẹ jọ mi mọ̀ bóyá ẹ mọ èèyàn kankan mọ tí a lè wá sọ́dọ̀ ẹ̀. ẹni tí mo máa ń rí wọn papọ̀ Eh, ọlájídé lórúkọ ẹ. Ah, lájídé. èmi lọ lájídé. Eh, ẹ ṣe gan ni sà eh, ẹ jọ bọ̀dá mi ni a ti ń wá láti bí ọjọ́ mẹ́ta wọ́n dẹ̀ ní pé tàbá ti dọ́dọ̀ yín pa máa rí wọn bẹ̀. ta ni bọ̀dá ẹ. bọ̀dá mi oore ìyanu. fine ó ti tójọ́ mẹ́ta náà tèmi náà ti ń wá oore ìyanu for like three four five days ni mo ti ń pe nọ́mbà ẹ̀ kò sọ switch off kò sọ no reachable ó kàn drop ni èmi náà wà. Ah, ẹjọ́ ó ní pé five and six lẹ́yìn méjèèjì ipe tá a bá ti dọ́dọ̀ yín pa máa rí wọn bí ẹjọ́. fine lóòótọ́ five and six ni wá bọ́ òrìyanu ah, tó bá fẹ́ jáde ó máa ń sọ fún mi náà bọ́ kò sọ anything fún mi àwọn steps rẹ tí wàá tèkì ńgbà tẹ̀ rí. àti take step kankan à ń gbàdúrà pé kán wálé náà ni. no that's too bad. Ah, ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ lọ tv ẹ lọ rédíò ẹ lọ sí police station ok tó bá ti délé ẹ sọ fún mọ́mísí ẹ lọ sí police station àwọn ọ̀rẹ́ wa tèmi náà bá tún mọ̀ màá pè wọ́n láti mọ ibi tó bá wà. ẹ ó dán ẹ ṣí sàn. take care. yes sir. oore ìyanu ìgbà wo ló wá bẹ̀rẹ̀ ẹrú rìn báyìí láì ṣọmọdé á tiẹ̀ ṣe pè mí á sọ pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀. Kòmó wà mí Kọ́mọlápé. wọ́n kí ẹ à. so fẹ́ lò gbọ́ bí mo ṣe ń pè ẹ́. ẹ má bínú sà. àbí gba àwọn pé kò mọ̀ ò gbọ́ ó ti gba bá ṣe ń pe Kọ́mọlápé. ẹ má bínú sà à àwọn kankan bẹ́ẹ̀ ni. ẹ ẹ jọ bọ̀dé dà. òun ló yẹn. òun yẹn. ìwé ìlànà olú ẹ̀ kè mi ò lọ bí kankan mo wà ń bí látàárọ̀. ó ah, wà ń bí báyìí. Ah, ẹ mo lọ toilet. ok toilet tọ̀dọ̀ wa yẹn ti bàjẹ́. ẹ torí àwọn cement ti àwọn pákó ti àkó síbẹ̀. ok ok ok ok ok ok ẹ ṣẹ̀sán ló mú ẹni wá tó fẹ́ máa bá wa ṣiṣẹ́ níbí báyìí jọ́ kí ni ìwọ porúkọ rẹ náà. ẹ oore ìyanu ni sà. ẹ dẹ̀ ṣùọ́. bẹ́ẹ̀ ni sà. kẹ́ fara o. so ṣe ti rí nísìnyí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ kí bíbá ẹ̀ kó túbọ̀ máa lo òkè ni mi ní fẹ́ bóyá torí pátú ti gbẹ nìkan tí ń sìn kẹ má mójútó lè ṣe yín especially ìwọ kọmọláfẹ́ torí ìsìn ló máa kó garu bí ẹni tó wá láti kẹta tó máa máa ṣiṣẹ́ ọ̀gá. ara sà. so ẹ mójútó ṣẹ́ mi ṣẹ́ sàn ìwọ́dẹ̀ mọ̀ mi bí wọn bá ṣe ṣiṣẹ́ mi sí lèmi náà ṣe máa fẹ́ràn ẹ̀. block mélòó ni àwọn yomi olódodo wa kóná. fifty ah, ah, seventy ni sàwọn. fifty. Ah, rárá seventy ni. seventy. seventy ni. ok ẹ máa fọkàn sí nǹkan tẹ́ ń ṣe ok ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá. Àwọn àbálàyé ọ̀rọ̀ yìí kò ní pé kí ni ẹ máa bọ̀. Ṣé òun náà ti lé ìdílé nínú àwọn ajẹ́rìí tó yẹ kó jẹ́rìí? Ẹgbà mi ẹ má wò mí ràn. Láti bí ọ̀sẹ̀ kan lẹ̀ ni mi ò máa rọ́mọ yìí. Mi ì máa rí i ó pè mí fúnra rẹ̀ báyìí pé òun ń bọ̀ báyẹn mo dẹ̀ retí ẹ̀ títí mi ò rí mo máa ti ṣe wàhálà láàrin ọ̀sẹ̀ kan yẹn máa ṣàánú mi. làbákẹ́ sórí ìyanu wa jọmọ kékeré ni bẹ́ẹ̀ tún kò ń sọmọ kékeré náà tó bá tó táìmù á padà wálé ọmọ tí kì í rìn bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ ọ̀sẹ̀ kan odidi ọ̀sẹ̀ kan. ṣé ká wá sọ pé ó ti lọ ibi tó lòun fẹ́ lọ ni ṣó dágbére fún yín ni. Ah, ṣé bó jọ dágbére fèmi àti ẹni. Ah, nígbà wo. níjọ́ tó wá sọ́dọ̀ mi tí mò ń bẹ ágì lórí owó pé ìṣòwò òṣòwò. sórí eh, Gbénga ìyẹn ti fi twenty five thousand ti fi kó wẹ so bó jẹ five thousand wà á fi kó yẹn o ìyẹn lè kó lè bàlá ah, àfi ká ṣe kó lè kó lè yanjú. ẹ wò bọ̀dà èyí tẹ́ ẹ bù sílẹ̀ fún mi gan mi ò tí ì san tán ẹ tún lẹ̀ tún fi five thousand naira kún n tó gbé mi wá gan ni pé mo sì wá bá yín pé ẹjọ́ ẹ máa fẹ̀yìn sí mi lọ́dọ̀ mọ̀lẹ́bí o owó yẹn ò tí ì jọ sí mi lọ́wọ́ tó bá fi máa tó bí ọ̀sẹ̀ kan sí méjì máa ṣàjọ máa kó wa. irú ìṣòro wo ló níná irú ìṣòro wo ló níná ayé ẹ rí báyìí torí Ọlọ́run kò sígbà tí wọ́n fẹ́ẹ́ dáwọ́ nú ọ̀rọ̀ ẹbí láyé yìí tó darí wà á rí complain kan ní ẹ̀mí olówó lọ́wọ́ ẹ̀ ọmọ lọ school ọmọ ṣèkínní kan kọ̀ọ̀kan ṣe ayé ọ ṣe láwọn báyìí táyé ẹ rí báyìí ẹ́ mo ti dáwọ́ gbẹ̀ngà ti dáwó gbogbo àwọn tí ò tó ẹ ti dáwó ètò òtú wa fẹ́ wá complain fún mi àbí ah no no no no òwàyé tó dáa òwàyé tó dáa òwàyé ayé àwọn ló wá ayé àwọn pátápátá ló wá. Ah! olórí ẹbí. inú sọ sọ̀rọ̀ ni màmá yẹn sọ yìí ayé yìí ṣe rí báyìí náà ẹ má bínú pẹ̀lú àwọn tẹ̀ ní ẹ̀sùn jẹ́ lé ṣá. wọ́n ń ṣe bẹ̀ sá. wọ́n ń ṣe bẹ̀ lé kò dájú nìkan dáwọ́ nu ẹbí tì kò dáa oníwẹ̀ bí sà ẹ má bínú sí màmí owó ló ṣe pọ̀ lọ́wọ́ wọn bí wọ́n dẹ̀ ṣe sọ wípé táwọn bá ti ṣe àwọn owó yẹn jọ àwọn àmọ́ báwọn ṣe máa san ẹ gbà bẹ́ẹ̀ wọ́n á san bọ́n ṣe sọ yẹn. wèrè ni ẹ. a ah! ah, ah. bẹ́ẹ̀ ni wèrè original tó o tí máa bugi jẹ ni tó sọ orí gbórí ẹ ti dàrú pátá tó o bàjẹ́ kó o mọ̀ pé mo tí mo sọ ìwọ mo sọ sí bó ṣe ní kọ̀rọ̀tọ̀ kọ̀rọ̀tọ̀ yìí kò ní kíyà tí ẹ dáwọ́ nú ẹbí kò wá débi kò má lè tọ́wọ́ bàbá kò má lè dàwọ́ yẹ kí ló ṣe láyé nígbà tó mọ̀ pé ó sòwò lọ́wọ́ ẹ kí ló tó lọ kú bẹ́ẹ̀ ni tẹ́ bàbá láyé tó bà lówó lọ́kọ́ kú dànù ni. Ah, ah, dadi. bẹ́ẹ̀ ni tó fi tó fi ní owó kó kàn dàwọ́ bẹ́ẹ̀ ah, lórúkọ màá mi o òun rè èyí gẹ́gẹ́ wá jó lórí ẹbí mo tún fún ilé lẹ́yìn bá a dé kóòkì lẹ́bí wọn mu káfọ́ bí lẹ́bí wà á dé. mo ti gbọ́ ẹ wà lọ. dadi ẹ ṣe gbọ́sà màmí a máa ṣe sùúrù tí ẹ sọ pé rọ́ọ̀mù pa sọ pé rọ́ọ̀mù pa. Ah, òótọ́ lẹ sọ sá òótọ́ ni torí pé wọ́n fi rán lọ́wọ́n ba létí ni àmọ́ nǹkan kan wà tó dá mi lójú èmi oore ìyanu kò sí owó kówó yòówù tó bá sọ pé ó fẹ́ dá nínú mọ̀lẹ́bí tí èmi ò ní dájú ẹnikẹ́ni lọ. máa appreciate ẹ. bẹ́ẹ̀ torí pé màá wákùnrin ẹsẹ̀ mi yes ma travel jáde kúrò nílùú wa mi báyìí màá dẹ̀ ṣiṣẹ́ tí mi bá dẹ̀ rí owó mi ò ní padà sílùú yìí àmì lórúkọ jésù. Ah, eh, eh, tó bá tiẹ̀ wá jẹ́ pé ó ti wá lọ náà bẹ́ẹ̀ lóòótọ́ lóòótọ́ ṣé kò yẹ kó dágbére fún mi ni pé òun dẹ̀ ti ń lọ o. ó lè má dágbére ó lè má dágbére nígbà tí ìṣọmọ kékeré. Ah, ah. Eh, bọ̀dá mo mọ ọmọ tí mo bí o á pè mí lórí aago á sọ fún mi o. fóònù ẹ lè ti sọnù. Hmm. làbákẹ́. ṣé káwa dákẹ́ ká máa wò nílẹ̀. làbákẹ́ mo ní kò sí tí nǹkan bá ṣe àmì ara ti sọ mí tíná bá ti dólóko báyìí mọ̀jàlá ní sófòfò ńlé má ti mọ̀ fún kankan ṣẹlẹ̀ kò sí nǹkan tó ṣe o fàájì ló wà níbi tó wà kò sí tó ṣe o. ṣé kí n wá dákẹ́ báyìí kí n gbọ́wọ́ lọ́wọ́ ni. ẹ yọrọ tó ṣe pé má gbọ́wọ́ lọ́wọ́ ṣùgbọ́n dákẹ́ jẹ́ ká fi sínú ká máa wọ́ bẹ̀ ṣùgbọ́n nǹkan kò ní ṣe kò sí tó máa ṣe ó sì nǹkan náà ah, obìnrin wọn kà nǹkan kú jù láyé yìí nǹkan kékeré ẹ ó wá bó ṣe máa dá a lọ ni kí wọ́n dẹ̀ sọ di ó bàbàrà báyìí. gbọ́ yín mo gbọ́ ti débẹ̀ now ṣe rí tẹ bá ti ka gbogbo búlọ̀kù yẹn thirty ni ó lé lórí ẹ̀ ṣe ọ̀dà mi ń sìn ẹ̀ ẹ̀ ti yẹn bẹ́ẹ̀ sìn so cement tí mo dẹ̀ kó sí yẹn jẹ́ méjì cement méjì wa bẹ́ẹ̀ méjì ẹ̀ máa rí ẹ̀ máa rí tẹ bá ti kó ti tẹ extra tire wa yẹn. ṣé ẹ ti yẹn bẹ́ẹ̀ ń sìn gbogbo búlọ̀kù yẹn pátápátá sí ó ti di eleven. ṣé mo Ah, ẹ lọ jàre eleven kan mo fẹ́ sọ jàre blọọkù kan lẹ́lẹ́fún simẹ́ǹtì ni eleven gbogbo simẹ́ǹtì ti dẹ̀ eleven blọọkù ti di eighty five eighty five ni ẹ má ẹ má kàkiri sẹ́yìn ẹnu jẹ́ mo wà ah, eighty five ẹ ah, ẹ ẹ so gbogbo ẹ o ti yẹ yín bẹ́ẹ̀ sìn ẹ tó bá ti di friday màá gba gbogbo mi pé o. ẹ ti gbọ́ ẹ ó bẹ́tẹ̀ láwọn ọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ bí òun yẹn ti pẹ̀yìn òun ẹ̀yìn lọ́gá wa ẹ̀yìn ẹlẹ́jà rí bẹ́tẹ̀ sí i ẹ lọ́jà pàtẹ máa ká ní ohun ìjọba tí ẹ san owó gidi fún ẹ̀gbọ́n. kọ́dé ah. orí orí ìyanu ó lọ toilet àkí ah, ló ń ṣẹlẹ̀ ó ṣì yàgbẹ́ láàárọ̀ ìnà kí ló ń wá káàkiri. Ah, ṣé tí ìgbọ̀nsẹ̀ bá dẹ̀ ń gbọ̀nyàn èèyàn gbọ́dọ̀ tún lọ dànù ni. ó eh, eh. gbọ́ ohun tí mo sọ ṣá. gbogbo ẹ ni mo gbọ́. gbogbo ọ̀rọ̀ tí mo sọ ló gbọ́. Ọlọ́run gbogbo ẹ̀ pátá ni mo gbọ́ tó dẹ̀ yé mi. ẹ ẹ parí o ti gbọ́ náà nìyẹn kí ló ṣẹlẹ̀ hm? o ti gbọ́ o ti gbọ́ náà nìyẹn o ọkùnrin ni wọ́n náà o gbọ́ mi ọkùnrin ni wọ́n náà tán bá ti gbọ́ orú ẹ̀ wọn kì í sọ o. ẹ ẹ à kò dẹ̀ ṣe ẹ ẹ kí ló ṣẹlẹ̀ ṣó o mọ ni ọkùnrin ni ẹ o ti ẹ sìn má wọrí tó bá di Friday tí n bá ti gba owó màá rí ẹ o ti gbọ́ ìwọ náà ti gbọ́ ń bẹ̀ ni ọ̀dẹ̀ máa jẹ́ ń bẹ̀. ẹ hm? ẹ à má lanú lẹ̀ mọ́ jáde kó gbọ́ nǹkan tí mò ń sọ à ọ̀n gbọ́ ń ta o ọ̀n gbọ́ ń ta o ọ̀n sọ orú ẹ o gbọ́ mi máa wọlé bá di friday tó bá ti ń ṣẹlẹ̀ àmọ́ tó máa yọ sí ọ̀rọ̀ mo bá a súnmọ́ wa ọ̀nà ọ̀rọ̀ tó ti ń ṣe lóògùn. Hello, Siri. Claudia. Ah. ah. Kí ló ṣẹlẹ̀? Ìwà àti sista Jan ni. Nǹkan kan ṣẹlẹ̀. Ẹ kí ló dé? Ọ̀rẹ́ mi seriously. Kí ló ṣe o fẹsẹ̀ rìn ni? Nǹkan kan ni wípé anytime tí n bá tún máa lọ sọ́dọ̀ àǹtí, mo gbà ládùúrà wípé kí n ti bímọ kí ló lè tó bẹ́ẹ̀. lóòótọ́ mo bá wọn fọṣọ èmi dẹ̀ wò pé kí n ràn wọ́n lọ́wọ́ gẹ́gẹ́ bí ìyá ọkọ èmi mọ̀ pé wọ́n máa tó wọnú ilé tó lọ́ọ́ máa kọ́ wọn aṣọ wa mo fọ tán báyìí níṣe ni gbogbo inú mi gbogbo ẹ̀ kàn ń dàpọ̀ ni. ẹ hmm? ẹ hmm? hmm? eh, eh, mo sún hold on hold on eh, tí bá gbẹ dáadáa nígbà tó dọ́dọ̀ sista bá wọn tó fọṣọ good gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n kọ́ láti ilé pé ah, ìyá ọkọ mi ń fọṣọ bá mi káṣọ wá so làákàyè sista ìwà sọ fún wọn pé àwọn ah, ọmọ ìlú lóyún kò yẹ kí n jẹ́ kó fọṣọ wọn á káṣọ fún ẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń lọ kó mi jáde fún ẹ láti inú ilé. Jesus Christ. kejì ah, ah. ó lè tó yẹn. wáyé mi ọlọ́run sista sista eh. ó yé mi ó yé mi. lọ́rọ̀ kan mo sáré lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi kan bẹ́ẹ̀ ni mo sáré lọ bèrè dáadáa ó tiẹ̀ da tí ẹ ò jẹ́ kí n gbé ìbínú yẹn padà sí níbẹ̀ sista ẹ má bínú ẹjọ́ kílẹ̀ ṣẹ́ mi tẹ́ fi decide láti fẹ́ fi ìyà jẹ mi. Ah, ah. ẹ jọ ṣé ẹ̀ṣẹ̀ ni kí n sọ pé kíyàwó mi wá kí n fún ìyàwó mi wá kí n nìyẹn ẹ wá ti gbogbo àwọn aṣọ tẹ́ ẹ ti lò pasílé bí ọdún kan àtàbọ̀ tẹ́ ti fi jẹun bí oṣù mẹ́ta tẹ́ ò fọ̀ ẹ wá kó gbogbo ẹ̀ jáde fọmọ ọlọ́mọ nígbà tí kì í ṣerú ìyàwó mi ni mo kèmí sọ pọ́mọ ọ̀dọ̀ mi ni ẹ wá kó fún wọn bá yín fọṣọ débi pé nígbà tó délé sìn ṣe lówó kalẹ̀ ìfẹ́ àti má padà délé sìn mò ń gbé lọ sí hospital ni lórí pẹ̀fẹ́ bá sista so inú yín ò dùn sí pé ìyàwó mi lóyún yes ẹ mọ iye ọdún tí mo fi ṣe wedding ọdún karùn-ún tí mo ṣe wedding tí ọmọ yìí ò lóyún àwọn ọ̀dà ó wá jàjà lóyún so inú yóò dùn sẹ́fẹ́ yọ ọlọ́run ò ní gbà fún yín ẹ̀yin àgàn ẹ̀yin òbí mọ́ rí ẹ̀tí ẹ̀ lóyún rí náà èmi náà mo ti sọ́fà ọlọ́wọ́ gbàdúrà mi pé òkè kémi kan rescue family yẹn kí gbogbo kínní yẹn kó kúrò lẹ̀ ẹ̀ tún wá fẹ́ dá mi padà sẹ́sẹ́ ọlọ́run ò ní gbà fún yín sister ah, ah. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ gbọ́ látẹ̀ni lọ ìyàwó mi kọ́ ni wà á bímọ ẹ̀kọ́ gbàgbé ètò wáṣí kejì ẹ̀yin náà má délé mi for now yes ṣùgbọ́n tíyàwó mi bá bímọ màá pè yín níjọ nímì ṣé ní gbogbo aṣọ tó fọ̀ ń bí lónìí gbogbo ẹ̀ lẹ́ máa fọ̀ padà abọ́ lẹ́ máa fi fọ̀ gbogbo abọ́ tí gbogbo ẹni tí máa pè láyé tó máa fi jẹun ẹ̀yin lẹ́ máa fọ̀ níjọ́ ẹ tó báyìí tẹ bẹ́ẹ̀ ni mo sọ fún yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀yin kà yìí. jóná ṣé ìyàwó ẹ ló sọ fún ẹ pé èmi kó gbogbo abọ́ ará àdúgbò aṣọ fóun kó máa fọ̀. ẹ máa gbọ́rọ̀ wèrè tí àǹtí mi ń sọ ń gbòòrò ẹnu ẹ máa gbọ́rọ̀ wèrè tí sísítà mi ń sọ ní gbòòrò ẹnu fi ayé yín búra sí dúró ẹ lọmọ tẹ́lẹ̀ fi búra nbà ní yín búra sí ẹ̀yin gbọ́dọ̀ fún ẹ fi ra búra sí pé kò bá yín fọṣọ ó yá ẹ lè búra nígbà tó jẹ́ pé báyìí fọṣọ ṣe tí mo ní kó wá ṣe ń bí nìyẹn ẹ wo láti tí màá sọ fún yín ni mo sọ fún yín tí màá nìdí màá pín in lórí fóònù ó ti yé yín. kọ́lá pọ̀. ẹ eh, sista láti sìn lọ kọ́lá lásán ni ẹ bá yọ pọ̀ yẹn kó ẹ má kó mi mọ́ yẹn mọ́ tí wọ́n ti ń kó pọ̀ ẹ ti ń pè mí àti yín pọ̀ for now ẹ má yọ pọ̀ yẹn kó kọ́lá. mo mọ̀ bẹ́ẹ̀ lọ́mọkùnrin tó lọ yẹn ah ẹ wo dúró bàtàbàtà tó ń sọ sí yín ah ah ah ah ah ah ẹ ibi ìjọba yóò máa dà ẹ wo àwọn oríkì ńláńlá tó ń kíyìn tán ẹjọ nítorí Ọlọ́run tí o bá fi yà ìyá gidi tí o bá fi jẹ irú ọmọkùnrin bẹ́ẹ̀ yẹn ẹjọ ṣẹnu Ọlọ́run kò ní dùn sí tó wá ń kí lẹ́wọ̀n oríkì ńláńlá bẹ́ẹ̀ yẹn ẹ̀yin àgàn ẹ̀yin ò bímọ ẹ̀yin ò róyún ní tẹ̀yìn bá wá ń jókòó mọ ohun ẹ̀ abọ́lé yìí máa máa fọ̀ à lọ́wọ́ tó jẹ́ pọ̀ ará àdúgbò gan àwọn àǹtí yìí pè ní ìyá ìrètí ìyá ìrètí tó dà mọ̀ pé olóhùn sì máa ṣe àhà áná nìyẹn nu báíbù ó ṣàníyàn ọjọ́ orí ẹ̀kọ́ lọ́hún tó fún lọ́mọ débi ẹ̀yà àbúrò wa ń sọ játijáti tó bá jẹ́ wípé èmi o ni ẹ̀yin o ìyàwó yẹn gan ìyàwó yẹn gan mo ti máa fi ojú ẹ̀rí òun ló ń lọ yìí tí bá ṣe tiẹ̀ tán ọkọ fúnra rẹ̀ nǹkan ẹ pẹ̀lẹ́ ṣe. ẹ ó di ẹṣẹ má rò ń tèmi o ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́ ẹ má rò mo ní ìyọjú tí. báwo ni báwo ni bí tẹ lọ ẹ káàbọ̀ ó dáa o nǹkan tí mo tiẹ̀ kọ́kọ́ fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni pé gbogbo èrò tó wà lọ́kàn mi níbi pé kí n gbé mọ́tò kí n gba odò gun lọ kí n dẹ̀ wá ara mi wọnú ẹ̀ àtẹ̀mí àti mọ́tò kọ́ ránṣẹ́ sí ẹ pé ọkọ ẹ ti wọnú odò lọ. ẹ ẹlẹ́dàá mi kọ̀ orí mi ò ní jẹ́ mi ò ní bá wọn so kọ́ ọ̀sán gangan lágbára Ọlọ́run ah, ah, odò ògùn báwo kí ló ṣẹlẹ̀ gangan ẹ sọ fún mi kí ló dé tẹ́ fi ń sọ̀rọ̀ báyìí. contract yẹn ò bọ́ sí o kò bọ́ sí rárá. again ìwọ lòun kí ni gbogbo eléyìí ló mọ ṣàánú wa bọ́tọ̀ kọ́ mi ládùúgbò bí màá ṣe promise yín tó wípé contract tẹ́ bá ti ń débẹ̀ báyìí ẹ̀yin náà máa gbé fún ah. kí ló tún wá dé kí ló ṣẹlẹ̀. ó ṣe ó ṣe ohun tó wá ń dùn mí dùn bẹ́ẹ̀ kọ̀ọ̀kan tó jẹ́ kó rí fọ́ mi ní pé ẹni tí wọ́n gbéṣẹ́ yìí fún ó dẹ̀ wá kí mi ó dẹ̀ ń congratulate gbà ẹ kú oríire náà ó wá sọ fún mi pé òun ti gbórúkọ mi dáadáa ní pé wọ́n ní pé mo mọṣẹ́ yìí nípa ẹni nínú gbogbo àwọn èèyàn tó ń ṣe iṣẹ́ tá à ń ṣe yìí ní pé mi gangan ni nọmba one ó wá bọ̀rọ̀ jẹ́ ó ní kí n jọ kí n bọ̀ òun mójútó iṣẹ́ yìí tá a bá parí iṣẹ́ profit tó ń bá rí ń bẹ́ òun á fún mi ní two percent. Ah, two percent. èmi ah, mo á tún wá rò mí ìbájá mi tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ní pé ó dùn mí mo á béèrè lọ́wọ́ èèyàn kan àbí méjì pé talent tó wìn nìkíní wọ́n jẹ́ kí n mọ̀ pé kò ṣe iṣẹ́ yìí rí ó ṣe travel dé láti Amẹ́ríkà wọ́n wá gbé contract yẹn fún kò mọ ẹni tí ń pa iṣẹ́ yìí òun ló wá win. just like that owó tó tún ṣe wàhálà lórí ẹ̀gbọ́n láti jọ ìwọ̀n òun fún ẹ ah, àmọ́ ọkàn gbogbo nǹkan tó ń wò yìí kò tó rú o má jẹ́ kó tìtorí pé bí a kọ́ńtrátì ò bọ̀sẹ̀ lọ́wọ́ kó máa ronú o please ó lóun ti jẹ́ kó yẹ wa pé kò kí ń ṣe tiẹ̀ nìyẹn tó bá jẹ́ tiẹ̀ ní òun tiẹ̀ ní dààmú rárá lórí ẹ̀ òun tiẹ̀ ní máa dààmú káàkiri kò máa kọ ẹni pé à ó ti bọ́sẹ̀ lọ́wọ́ lọ́wọ́ kan kó ṣe tiẹ̀ ní please bí ọkọ̀ ẹ̀ kúrò mi pátápátá ṣùgbọ́n ọkọ mi mo fi ọlọ́run bàbẹ̀ lágbára ọlọ́run láìpẹ́ yìí nǹkan tó máa yí wa dalẹ̀ ọlọ́run bá máa pèsè fún wa tó máa rán sí wa kódà tó ju ilé tó dọ́pọ̀ ilé tó tó rò pé ó lùzè òun ló máa tẹ̀ lọ́wọ́ ṣó ti yẹ ìfọlọ́run bẹ̀ please ọkọ mi má wọlé ọ̀nà ṣáwa mo fẹ́ sẹ́ tẹ́lifù ẹ náà ni kò lè jẹun mi mọ̀ kó máa yẹ tẹ́lẹ̀ jẹ kọkan mú tiẹ ṣe wà rí o. kò ah, ṣe ní jẹ wọn ni kó má ni máa ṣe Dọlápọ̀ báwo ló ṣe máa ń rìnrìn bẹ́ẹ̀ yẹn ó kàn lọ bẹ́ẹ̀ yẹn ò dẹ̀ jẹ́ kí n gbọ́ ṣé tó bá sọ fún gbogbo yìí ṣé bí tèmi wà ní. ọ̀rẹ́ mi tó bá bínú ẹ ó tó bẹ́ẹ̀ in fact ó ju bẹ́ẹ̀ lọ ó kúmọ̀ kí wọ́n bá yọ sí pẹ̀lú mi òun ló pè mí ó lòun sí mí sí pé kí n máa kú ah, òun ni wọ́n lọ rí mi lọ́wọ́ in fact ọjọ́ tí mo dé gan-an ni mo bá rí ẹ̀gbọ́n ọkọ ẹ̀ mo bá kí wọn ló bá ṣe gbọ́nkú gbọ́nkú ẹ̀rọ màá o ẹ̀rọ màá o wọn ò bá dá mi lóhùn ni mo rán pé what ah, ah, eho mi ṣé wọ́n ju báyìí yẹn lọ ni àbọ̀ ń bómi ṣé wọ́n gàrí mi ni torí kò yé mi apọ́nlẹ̀ ọ̀rọ̀ ń fẹ́ nà ó. ìyá àǹtí náà. i'm telling you. ò ní bínú ni ṣé orí àwọn àtàbúrò wọn ló ní iṣu kékeré kan àmọ́ jù bẹ́ẹ̀ lọ ìbínú inú lèèyàn fi ń kí bá lẹ́ńtà kò wá tó yẹn kí wọ́n wá kí wọn kọ́ máa wá dáhùn náà ẹ ò ní bínú ni. èmi ò ní kí wọn mọ o tó yẹ kó lè máa kó lè máa yẹ mi ẹni out just like that. Ah. ẹ má wàá sọ pé wọn ò kí wọn kí ló dé igi mú jìnnà sórí àti wípé odò tó bá múni dọ́rùn ẹnìkan ìfigbá pọ̀n wọ́n ju ẹ lọ tó bá ṣàtẹ̀rí wọn máa bá mi kí wọn. kò sí wàhálà ibi tí mo sọ pé mo fẹ́ lọ yẹ kí n ṣèṣe máa lọ síbẹ̀ kó tó pẹ́ jù. Eh, all right àríra later now. kí ló wí. <laughs> wo madam ẹ wọlé kẹ bọ́ta mm. ego kudi. Oh ó yẹ yá dáhùn dáhùn dáhùn dáhùn jọ. inú ẹ̀ ti bẹ ààrẹ ìjọ eh, nílò ẹ̀. wọ́n náà kúkú mọ̀ ah, ah. Hmm, ó lógun ni ó dá mi lóúnjẹ ààrẹ tèmi kò máa lọ sí sí wọn lọ. alàgbà ẹ̀yin ni mo tọ̀ wá o ẹjọ́ àánú mi ni mo fẹ́ kẹ́ ṣe ọ̀rọ̀ nípa ọmọ mi ló gbé mi dọ́dọ̀ yín ṣé ẹ̀rọ ọmọ mi yìí ó ti tó bí ọjọ́ mélòó kan tá a ti ń wá káàkiri mo ti dààmú dààmú mo ti lọ tọlọ́pàá kódà mo ti polongo lórí tẹlifíṣàn àti rédíò síbẹ̀síbẹ̀ ààrẹ ibi tí mo ti ń dààmú kiri làwọn tó mọ̀ yín mọṣẹ́ ọwọ́ yín ni wọ́n ti júwe ọ̀dọ̀ yín fún mi ẹ ṣàánú mi wọ́n lọ́mọ ẹni kú ó yájọ mọ ẹni nù lọ mo tiẹ̀ fẹ́ mọ̀ bóyá ó wà láyé ni àbí kò sí láyé mọ́ kí n tiẹ̀ mọ̀. ìyá wa ẹni tó júwe bíi fún yín ó mọ̀ nípa tó ṣe báwa là lè ṣe. oore ìyanu ọmọ èmi làbákẹ́ sakuraje sakuraje sakuraje àlàáfíà lọmọ yín wà. ìdààmú mo dúpẹ́. ṣùgbọ́n tó wà ń bẹ̀ tí àwọn àlùjọ́nú mi fi hàn mí ni pé iṣẹ́ ẹ̀gbìn lọmọ yín ṣe níbi tó wà. iṣẹ́ ẹ̀gbìn hmm, bó tiẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀gbìn náà ó ṣe wà láyé ó dẹ̀ wà láàyè ẹ bá mi pé kó máa bọ̀ nílé kódà kó má wù ọ́n fúnra rẹ̀ lọ́kàn láti wálé ẹ̀yin ẹ bá mi fi nǹkan fà á kó máa bọ̀ nílé kó máa bọ̀. ìyá wa tí a bá ní ká fi nǹkan fọ ọmọ yín wálé aya wèrè o. wèrè. wèrè tó dẹ̀ ní ṣe é wò ni. Ah, ìyẹn ò dá ìyẹn ò dá ìyẹn ò dá. ṣùgbọ́n bá lè ní sùúrù awálé afẹsẹ̀ rìn ẹsẹ̀ ara ẹ̀ méjèèjì àfihàn wálé pẹ̀lú àlàáfíà. awálé fúnra ẹ̀. àtàgbà àwọn àjọ̀nù mi awálé. a sì ní ṣe nǹkan kan. kò sí nǹkan kan tẹ́lẹ̀ ṣe ìbánikẹ́ mú kan wá bá mi bẹ́ẹ̀ báyìí ìwé ìyá mi wálé wálé ìṣàánú mi. mo sún mo sún mo sún ṣebí ìwọ ni mò ń pè ṣebí ìwọ ni mò ń pè ìwọ ni mò ń bá sọ̀rọ̀ mo sún ah, kí ló dé kí ló ń ṣe náà ṣé bá àwọn pa àṣà ẹ̀dẹ̀ ti bẹ̀ẹ́ ṣé bá ṣe jọ èyí tó ti ṣe yẹn lọ ni after all o ti tẹ́fẹ̀ẹ́ nu ẹ̀ ṣé bá àwọn alọ́lá ti dé yìí kí ló tún kù tó fẹ́ gbà nù. ṣé ìtọ́jú ẹ̀ ló ti gbá mi lórí ẹ̀mí àbọ̀mọ̀kọ orí ẹ̀mí ló ti gbá mi yìí ẹ̀ tẹ̀ dúró kí ni problem ẹ̀yin pípù yìí náà kí ni problem yìí tí mo ní pẹ̀lú yín kí ni problem ẹ̀gùn nu kí ló tún fẹ́ ah, ah, wọ́ jẹ́ kí n wá sọ kinní kan fún ẹ gbogbo ibi tó bá ń lọ báyìí mo mọ máa yẹ̀yẹ́ ẹ ni máa jẹ́ kó mọ̀ pa aláìdẹ èèyàn kan ni ẹ. ẹ̀yin pípù yẹn ń gún mi gàràgàrà o ẹ ń gún mi gàràgàrà o jọ̀ọ́ jẹ́ kí n bí ẹnu kí ló fẹ́ ṣe má ṣe mẹ́wàá. ṣe yes you can't do it o oh, lè ṣe nǹkan kan kí kí mi fẹ́ ṣe kí lèmi fẹ́ ṣe kí ló fẹ́ ṣe. ẹ wo ẹ̀yin méjèèjì kéré màá jẹ́ kó yí ẹ wípé igi mú jìnnà sórí. àgbẹ̀ ìrọ̀ ló máa tún jẹ́ kó yí ẹ wípé oh. bẹ́ẹ̀ ni nìyàn gún ṣe wọ̀ ẹ́. ọ̀rọ̀ mi dada kí lèmi fẹ́ ṣe ọ̀rọ̀ oh, oh, mi fẹ́ ṣe. ọ̀gbẹ́ni sùjọ́ ah, kí ló fẹ́ ṣe. àti mi àti mi ní sùúrù wa ìbàdàn ní sùúrù náà. Eh, ah, ọ̀lẹ́ ṣe ni wà àti ìbò àti orúkọ ẹ̀sìn mi ó ti pa àti bẹ́ẹ̀ sì payọ̀ àti bẹ́ẹ̀ sì payọ̀ ó ti pa ó ti payọ̀. Allah akbar. alátẹ̀sọ́pẹ́ láì alá tó lágbára ni. ṣe rí ẹni tí wọ́n bá lá irú àlá báyìí sí tẹ́niyàn ò bá tíì sínú ìṣòro lọ́wọ́lọ́wọ́ á jẹ́ wípé yóò padà wà ní ìṣòro ńlá tó sì máa le púpọ̀ láti bọ́ mẹ́ ọlọ́run kẹ́yìn ni o tí ọlọ́run fi fún yín ní irú àlá báyìí lá tó sì tọ́ yín sọ́nà kẹ́yìn náà lè gbégbèsè ẹ wọ́n ẹ̀gbọ́n yín tí ẹ lálàá yìí sí. Si, ó ṣeé ṣe kí àwọn kan ti ṣàṣìṣe sọ́wọ́ wọn tàbí kí àwọn kan ṣẹ̀wọ̀n káwọn sì pinnu pé àwọn ò ní foríjì ohun tí ń. ọlọ́run ọba tó dá wa gan-an ó lóun ní gàfúrú rọ̀yìn mọ̀. aláforíjì ni mí tí n bá ti foríjì ẹni tó ṣẹ̀ mí tán màá tún ṣe kẹ́ ẹ̀. ṣùgbọ́n àwa ìdá èèyàn àwa kì í fi bẹ́ẹ̀ láforíjì ìgbà míì ká sọ bá foríjì yàn tán gan kò tún ní tán náà ní wa. ìwọ ẹni tí ò mọ́ lọ́nà ẹ̀gbọ́n yín àwọn èèyàn ṣẹ̀wọ̀n ó ṣeé ṣe kí wọ́n ṣẹ̀wọ̀n káwọn sì pinnu páwọn ò ní forí di àwọn tó ṣẹ̀wọ̀n láéláé tí ìwọ̀n bá ti sí inú ìṣòro mi sọ fún yín wọ́n padà wà inú ìṣòro tí yóò le láti bọ́ ń bẹ́. ó dáa fà ọ̀rọ̀ ti wá rí báyìí kí ni ọ̀nà àbáyọ. Ah, eléyìí ò lè kò sì jìnnà ẹ sọ fún ẹ̀gbọ́n yín ni wípé kórè ṣàforíjì fún gbogbo àwọn tí wọ́n bá ṣe pátá gbogbo àwọn tó ti ṣàṣìṣe sí i àwọn tóun gan ti pinnu pé òun ò ní foríjì kó wọn foríjì gbogbo wọn látòkè nílẹ̀ lòun náà ó bá rí yọnu ọlọ́run kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ àfà ó dá ṣe èmi náà máa gbìyànjú máa rí wípé mo dọ́dọ̀ wọn. màá lè ṣàlàyé fún bẹ́ẹ̀ ṣàlàyé fún mi báyìí. kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe àfà. Mm-hmm. ọlọ́run kẹwàá. ẹ ṣe. náà. kíkẹ́ kíkẹ́ àǹtí ah, ah, ojú àbúrò mi ló ń dọ̀ yìí báwo ni iṣẹ́ ah, ojú àbúrò mi máa ń dọ̀. àbí àṣà ní para wa àfọlẹ̀ hàn mí. ẹ wo adúpẹ́jàre àǹtí mi bó ni gbogbo ẹ̀. ẹ ti ẹ̀gbọ́n náà láàrin ọkọ̀. àǹtí mi mi ò láìkẹ́ o láàrin wo lẹ̀ ń béèrè ṣé mi ti sọ fún yín láìmọ ìgbà yìí pé láàrin òkì ìṣọkọ mi ẹ̀ẹ́dẹ̀ máa máa béèrè ẹ̀ mi láìkẹ́ o àmì ò láìkẹ́ rárá ni kí ló dé tèmi àti ẹ mọ̀ dáadáa ta mọ ìrànlọ́wọ́ tí láre máa ń ṣe fún ẹ ìsìn ló fẹ́ láre mọ́ ìsìn ní láre òwò tẹ wọn kò sọkùnrin tàbúrò mi fárẹ balẹ̀ ọjọ́ dẹ̀ ti ń lọ lórí ẹ. ẹ wo àǹtí mi ẹ wo ẹ pa yẹn tì ìyẹn kọ́ ni mo bá wá àǹtí mi tó bá jẹ́ pé èèyàn kan wà tó ṣẹ̀yìn tí wọ́n ti bẹ̀yìn tí ẹ gbọ́ ìjọ mo torí ọlọ́run ẹ dáríjẹ nìyẹn ẹ jẹ́ kó tán lọ́kàn yín nítorí pé àlá tí mo lásìn aláyẹn ò dáa aláyẹn burú o mo kàn ṣàlàyé wípé mo ṣàrí wípé èèyàn àtẹ̀yàn ń jà ẹnìyẹn dẹ bẹ̀yìn wọ́n bẹ̀yìn títí títí títí títí ẹ̀ gbọ́ the next time a ṣe báyìí lẹ bá mú gò lẹ bá pamọ́ lórí lẹ́nìyẹn bá kú. ọlọ́run má jẹ́ lẹ́dàá mi kọ̀. bí mo ṣe jí nìyẹn ni mo ṣe ní kí n wá bá yín kí n bẹ̀yìn torí ọlọ́run àǹtí mi ẹ̀ jọ torí ọlọ́run. ṣé mo kọ́ tẹ́ ẹ ṣe ẹ mọ ìrì ẹ mọ iye ọdún tẹ́ ti ń wá oyún yìí kọ́lọ́n tó wá dìdí tó wá yàn délé ìfún yín à fojú sunkún ẹnìkan o à ní rí wàhálà o à ní rẹ́jọ́ à ní rọrùn ẹ jù àǹtí mi torí ọlọ́run téèyàn kọ́kọ́ bá wà tó ṣẹ́ yìí ẹ dáríjì wọn. ẹ lágbára ọlọ́run ẹ ti rúre ẹ máa sọ ọrẹ lágbára ẹ ṣáà gbìyànjú kẹrin pé ẹnikẹ́ni tó bá ti ṣẹ̀yìn ẹ dáríjì wọn kó dẹ̀ tọ́nu yín. Ah, ìwọ náà dẹ́ mọ̀ mi dáadáa ó mọ̀ ẹni tí mi dẹ̀ lè rò bíi pé bóyá ó ṣẹ̀ mí tí mo rò bíi pé mo lè fi sọ́kàn. fẹ́ràn iṣẹ́ mi. nù mo ṣe ń wọ kìmí lọ́wọ́ ni. èyí ṣe ń wọ kì lọ́wọ́ iṣẹ́ kíkọ tí ó ti bà ẹ́ jẹ́ jù. kí ni ìṣòro ẹ kò sọ kọ́lọ̀ ìṣòro ẹ fún mi kí ló dé tó ń gbọ́mọ mi lórí kí ló ṣe fún un. nù nítorí wọn rán mi iṣẹ́ náà lò ní mo dẹ̀ sọ pé mo ṣe ń wọ kìmí lọ́wọ́. kó má ṣe ń wọ kì torí pé wọ́n fẹ́ ránṣẹ́ kó má ṣe ń wọ kì àbí kò lè dùn mí fún ẹ ṣé nígbà tó rẹ ti tó ti rọmọ bí yẹn tó ti ń wá tó tó yẹ kó wà lọ sí mọ́ṣúárì tàbí kó wà lọ síbò mi tó ti wá rí bí yẹn olówó jẹ́ kó máa fọ́ gbọ́ ọmọ lọ́mọ káàkiri ṣọfẹ́ yẹ kó pòórá ni báyìí kó mọ̀ mi pòórá o báyìí kó pòórá o á ah, kí ni pírọ́blẹ́mù ẹ náà tó bá yẹ pé ṣe ló ti bí kan rí ni ó ní má ṣe bo orí burúkú tó ń ṣe yẹn ìwọ àgùn wọn lórí burúkú ìwọ ẹlẹ́sìn òsì méjì yìí. Ah, ah, ìyá dàpọ̀ ilé ìtẹ̀sọ̀ yìí ti pọ̀ jù. ẹ ẹ mo mọ̀ pé tó bá jẹ́ ọmọ tiyín ló gbá bó ṣe gbá ọmọ bíi mo mọ̀ pé gbogbo àdúgbò yìí lẹ́ ti dàrú ẹ fi ti ń ṣe tiyín o wá gbọ́ torí ọlọ́run jẹ́ kí n sọ fún ẹ ṣé orí tó bá rí i pé òòrọ̀ ọmọ bí ó lè lọ́rọ̀ bèbí lọ́jà tàbí kó lọ́rọ̀ ọmọ láǹgidi wọ́n tún máa ń pọn ajá náà bó dẹ̀ jẹ́ òbùkọ́ náà ló máa pọn wọ́n ló pọn tàbí kó lọ kó lọ adopt ọmọ ìwọ lórí burúkú wọn láyé bàjẹ́ wọ́n jẹ́ kí n sọ kinní kan fún ẹ nílé ayé ẹ tó máa fi kú ni mo sọ fún ẹ o tó máa fi kú ó yẹ kí n rí ọwọ́ ẹ lọ́wọ́ lára ọmọ mi mọ́ oníranu olóṣì ẹni yẹ kó lọ kó lọ adopt ọmọ kó fà kàn sẹ́yìn di ẹgbẹ́ rẹ. ẹ ṣáà máa pẹ ẹwẹ má bínú ti mú. eyín sunkún mọ ẹwẹ ó dé tí wọn ni o àti pé àǹtí ìjọkẹtẹ wá wò gan kó hàn sí ilé. bẹ́ẹ̀ ni kò sí ilé àná mo wá wo kò sí ilé ìtorí ẹ̀ mo pé kí wá ṣẹ̀kẹ́ lé ni ó tó di pé wọ́n ń sọ̀rọ̀ sí mi. ẹ má bínú oṣooṣù ni ó ti dé sí wọn nìyẹn ṣó ti yé yín ẹ má bínú torí ọlọ́run ẹ má bínú màá bá yín jíṣẹ́ fún wọn. ẹ gbọ́ ẹ rọra ẹ má ké mọ́ o ẹ má ké mọ́ o ọlọ́run á ṣe ìjì wọn. ìdí ni ẹ jẹ́ ká wà bá ṣe wà yìí torí ọlọ́run. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ tiẹ̀ dìde. ẹ má jẹ́ ká dìde ẹ jẹ́ ká wà báyìí ẹ ṣàbàmì dáríjì wọn. àní ẹ dìde ẹ ẹ dìde ẹ wá àlè dìde o tẹ bá ti gbẹ̀bẹ̀ wa báyìí á dìde ẹ jọ torí Ọlọ́run. ẹ wò tẹ́ bá wa dìde èmi ò ní sàn kankan àfi tẹ́ bá dìde jókòó. Ah, Ọlọ́run á pọ́n yín lé ẹ ní rí dààmú ẹ wò níjọ́ yẹn tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ mo máa bá wọn wí o mo máa sọ̀rọ̀ sí wọn o mo nítorí ẹni yóò ń ṣẹni tẹ́lẹ̀ sọ̀rọ̀ sí i mo wá nítorí ẹ̀ wọ́n máa tẹ̀lé mi débí èmi àti wọn àwa bẹ́yìn òun ló gbé wa dé ibi torí ọlọ́run la fi bẹ̀yìn ẹ bá mi dáríjì wọn àwọn náà kì í ṣèyàn bẹ́ẹ̀ o nǹkan tó ṣẹlẹ̀ ńjọ́ yẹn ni ẹ má bínú mà. àǹtí ah. hmm. ṣe rí bẹ́ẹ̀ ṣe mí kanlẹ̀ yẹn gangan ó ń já mi láyà ó ń bà mí hmm. lẹ́rù ẹ jọ̀ọ́ tìtorí ọlọ́run mo fi ọlọ́run ọba mo fi bẹ̀ kẹ́dẹ̀ máa wo èmi náà kì í ṣèyàn rú ẹ o hmm. bó tí inú tó ń bí mi bọ̀ láti ibi tí mo ti ń bọ̀ yẹn òun ló jẹ́ kí gbogbo ọ̀rọ̀ tó jáde lẹ́nu mi kó jáde kẹrẹ máa wo ìbínú tá à ń wo yìí kò mọ̀ pé olówó òun ò nẹ́sẹ̀ ńlẹ̀ ẹjọ́ tìtorí ọlọ́run mo fi ọlá àwọn tí ẹ tara ẹ jáde mo fi bẹ̀yìn ẹ dáríjì mi ẹjọ́ tìtorí ọlọ́run ẹjọ́. mímí kanlẹ̀ tẹ́ ní mo mí kanlẹ̀ <laughs> títẹ̀ mí yé mi nítorí ìdùnnú ṣubú láyọ̀ fẹ́mi náà búbú tẹ̀yìn bú èmi jọ yẹn tẹ́ ẹ bá bú mi ó ṣeé ṣe kọ́lọ̀ má gbàdúrà tèmi náà torí tí mo yẹn bá yín sọ̀rọ̀ mo ti wà nù yín. Ah! olúwa ṣeun ọba ayérayé mi ò bínú mo ti yáàfi gbogbo ẹ̀fọ́ mo ti dáríjì yín. ṣé ṣé àǹtí ah, ah, mo bá yín yọ̀ lágbára ọlọ́run àfọyín àgbo báyìí kó tó wọ̀ àgbóhùnyà àgbọ́tọmọ. àmì o. ẹ wá rọmọ òun wò ẹ rí kẹ ẹ rí gẹ lágbára ọlọ́run ẹ wo ẹ má bínú ẹjọ́ torí ọlọ́run ẹ wo ìkan tó ní gbogbo ìgbà lásìkò kásìkò tẹ́bátà ti ní díẹ̀ pù wá ẹ̀yìn ẹ̀ pè wá èmi náà máa yọjú sí i. àdá yín lóhùn lágbọ́rọ̀ lóhùn ọwọ́ oníjáde nìkan wà aláfíà lọ́wọ́ ẹ bá wa kí wọn ẹ ṣe gan ṣe àmàdé bí ẹ ṣe o. wọ́n ti wá ní ìjọ́ wo wọ́n ti wá bẹ̀ mí. so mi ò béèyàn kankan jà. pẹ̀lú ẹ̀nu àǹtí mi ẹ̀yin ni màá bẹ̀ ẹnikẹ́ni tó bá ti ṣẹ̀yìn ẹ ṣáà gbìyànjú kẹ́ ẹ dáríjì wọn kẹ́ ẹ jẹ́ kó tán lọ́kàn yín. ọlọ́run á fún wa ò lágbára ọlọ́run oyún tẹ ní yìí ẹ máa rure ẹ máa sọ in fact bẹ́tà báyìí gbogbo ilé mama ọkọ mi lọ́wọ́ mo ti já àti mi ọ̀yá àgbà rẹ̀ ṣé wọn náà gbé kan rẹ̀. rárá o ẹ ti ṣe òun tèwé bó ṣe rí ewé dàbí arúgbó ọjọ́ ẹ fáìn wọ́n yóò rẹ̀ kẹ́yìn gbogbo ilé pẹ̀lú ìdílé kẹ́ni jálẹ̀ tó sí i máa tún para sẹ́wọ́n àbẹ́ẹ̀dì àti òṣàwọ̀ mi. <laughs> káwé uh, Àbákẹ́ ìwọ lójó yẹgẹrẹ mi tìtẹ́ fọwọ́ tì kó tó jáde. mọ́láyọ̀ pẹ̀lẹ́ ẹ kú tọ́jú mọ́láyọ̀ ṣáyé nìyẹn ṣe ṣé ayé nìyẹn ṣe yìí ṣó dáa báyìí. ìyá ẹ̀ ló wá dẹ́gẹ́rẹ́ mi tìtẹ́ ń fọwọ́ tì kó tó di pé kókókókókó rìn ìjọ <laughs> torí ọlọ́run nígbà tó bá wá kọ́lé àìsàn sí rẹ lára kọ́mọ ẹ tó déjọ kí ni èrè tó jẹ níbẹ̀ kì í ṣe ọmọ tábù ni o ọmọ tábù ṣe kókó o torí pé ọ̀rọ̀ ọmọ lásán ló ló ló ló ló ló ló lẹ tó ń sìkì wáì wáì. ẹ̀kọ́ sọ bẹ́ẹ̀ ni wọ́n lọ́mọ ẹni kú ó yá jọmọ ẹ nínú lọ. ẹ̀sọ́ wa nù ni sónù ni sónù. ọmọ tá a rí tá a gbúrò ẹ ṣé kò wá nù báyìí. babakẹ́ ṣé kí n fẹ́ advice mo fẹ́ tó o bá rí poison gbé jẹ kó kú. ó ní má ṣe àhà ntọ́kù nìyẹn ṣé tó bá kú lónìí tọ́mọ ẹ̀ bá dé lọ́la kí ló máa gbọ́ a máa gé kàjẹ́ lọ́rùn ni ọmọ tí yóò sọnù èmi ń gbé ìgbésẹ̀ tó lágbára láti make sure pé ọmọ yẹn ó fẹsẹ̀ ara ìrìn wánú léyìí tó wáyé kókó ọmọ tó dé. ẹ ṣàánú mi ẹ bá mi wọ ọmọ mi ẹ bá mi wọ ọmọ mi. no problem ọmọ ẹ máa dé ọmọ inú odi òní kú sẹ́yìn odi adé sọnù léyìí o gbọ́ ẹ ẹ wo mọ́láyọ̀ ìyá ẹ ti jẹun. mo jẹun mo jẹun. kò jẹun. mo jẹun sá. ẹ ló jẹun lé. bẹ́ẹ̀ni. kí lẹ ṣe. ráìsì wà ẹ̀bà náà dẹ̀ wà. kò ní lè jẹ ìbàdàn ìbọn wò yìí ọmọ tó ṣẹlẹ̀. ẹ̀bù ráìsì díẹ̀ fún ẹ mú ẹ̀bà tó pọ̀ fẹ́mi tí n bá ti ń bu òkèlè ẹ̀bà kan òun náà máa fi síbi ráìsì kan lé òkèlè ẹ̀bà kan síbi ráìsì kan ẹ wá fún un ní omi tí òtútù wọ́ọ́rọ́wọ́ ẹ fún ẹ fẹ́mi lọ́dẹ́kù. ẹ eh, eh, ok sir ẹ eh, oògùn wọn ń kọ́. òun ló máa lo oògùn sẹ́mi máa tó máa lo oògùn ni kí ló ṣe ń ronú báyìí ẹ wo bí ẹ mú fún un ní oògùn àtọ́mi instead of oògùn yẹn ẹ wá fẹ́mi lọ́dẹ́kù kan sí kọjá méjì. Ah, mo gbọ́dọ̀ ẹ̀kọ́rẹ́ jẹ kó jẹun. làbákẹ́ làbákẹ́ kò sí problem wàá àmì o má ké mọ́ má fún rẹ ní problem o gbọ́ má fún rẹ problem wàá jẹ́ ráìsì lójú mi o tí bá ti ń gbé ọ̀wọ́ ẹ̀bà kan báyìí mo máa kí ọ̀rọ̀ máa mu síbi ráìsì kan ẹ̀bà kan síbi ráìsì kan ẹ̀bà kan tí ń bá mọ dẹ́kù ìwọ mú mi o gbọ́. hello oh ọ̀rẹ́ báwo ni thank you very much god bless you um, i really really appreciate you <laughs> i will see you later i will see you later don't worry okay yeah thank you thank you. gbogbo ìdáwọ́lẹ̀ yóò mọ yọrí sí rere. àmímà. ọ̀nà rẹ ó là sí rere. àmímà. ọ̀rọ̀ àánú gbà. àmì o àmímà. gbogbo ènìyàn ó ṣàánú fún ọ. àmín wọ́n náà rọ ọmọ kẹ o agbára elédùà ọ̀rọ̀ àánú ọ̀rọ̀ náà àbáyọ ayé òní dínà rè mọ́ agbára elédùà. ẹ kú lé o ẹ kú iṣẹ́ o ẹ rárá gúnlẹ̀ bẹ́ẹ̀ o ọ sí ọkọ mi ọ sí yóò dáa fún ọ kí ni mo bá fi dúpẹ́ lọ́ọ̀ rẹ ọpẹ́ báwo. ọ sọ̀rọ̀ yóò dáa fún ọ wọn náà ta gbà. ẹ má bínú ma mo ń kọjú lọ síbì kan ni àmọ́ bí mo ṣe ń lọ tí mo pàdé lójú ọ̀nà mo rí wípé ó ti rẹ̀ yín gẹ́gẹ́ bí àgbàlagbà ìdí nìyẹn tí mo fi ní pé kí bá yín gbé igi yẹn wá sílé ẹ lẹ́wọ̀ yes ma yes eh, ma ẹ ṣí ma ó dàbọ̀. arákùnrin. yes ma. ṣé o ṣe pé ọdún kan tààrà. ẹ ẹ ó ní mo sọ fún yín lẹ́ẹ̀kan yẹn mà mo fẹ́ lọ attend meeting kan ni bẹ́ẹ̀ ni mà mo ń kánjú díẹ̀ díẹ̀ mà. ẹ mọ̀ jòjò ọkàn ọmọ dáadáa ni ọ́ ọ fún mi ní bíi ìṣẹ́jú méjì ń bọ̀ dákun ọkọ mi lọ́jọ́ kojú ọkàn. ọ̀dà kò burú mà. wẹ́rí o wẹ́rí rẹ o orí rẹ má gbàgbọ́dì wẹ́rí rẹ o pírí lòlòdó jí gbogbo àbìlú ayé àránsí àti àṣàṣì aburú nínú ayé ìwọ oore ìyanu ọmọ làbàkẹ́ ó gbére. ìyanu olúwa ọgbọ́n tí mo fẹ́ sọ fún ọ sọ oríwẹ̀ tó wẹ̀ ń ogun ti ṣetán pátápátá kò tún gbérí mọ́ gbogbo aburú tí ń bẹ lára rẹ̀ pátá ó ń lọ tirè wẹ̀ dànù ogun wọn sì wá padà tó lógun lọ orí rẹ̀ ò tún gbàbọ̀dì mọ́ ìyanu ẹ kọ́ jẹ́ kí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó mọ̀ tọ́wọ́ rẹ o kọ́ mọ̀ ṣe jẹ́jẹ́ ìgbàkigbà ó lè wù tó ń wọ̀ látọkàn láti padà sílùú rẹ̀ kò sí láburú àlàáfíà ní fún ọ tó bá ṣèṣe pé ní àyìn náà lọ́ọ̀rẹ́ wà kọ́ ọmọ ṣiṣẹ́ ajé rẹ̀ kò sí láburú kò sí ogunkógun tó tún lè borí rẹ̀ mọ́. <laughs> ó dà kò burú ẹ ṣe gan ma mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ẹ ṣe sọ wípé àsìkò tó bá wù mí ni mo lè padà sí ìlú wa. Ah, ṣé rẹ mọ̀ wípé eh, ẹ̀yin àgbàlagbà lẹ sọ wípé àjò ò lè dùndùndùn kó nílé ó máa padà sílé eh, èmi náà ti ní lọ́kàn nígbà tí ọlọ́run ti ṣe tí gbogbo ogun ti ṣẹ́ mo ti ní lọ́kàn wípé èmi náà fẹ́ padà sí ìlú wa eh, káwọn ẹbí mi kí wọ́n ti ẹ̀rí mi látijọ́ ìtẹ́mi náà ti kú ń torí pé látìgbà tí mo ti kú nílùú wa wọn ò rí mi bá sọ̀rọ̀ wọn ò rí mi ṣùgbọ́n àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá so ó wù èmi náà kí n padà sílùú wa mà hmm. ṣùgbọ́n mi ò wá mọ̀ gbà tàbí àkókò ọmọ dáadáa ni ọ làlùbáríkà. ẹ ṣe mọ ẹ ṣe àdúgbò mọ. ọdúrọ ìyanu hmm. ìyanu olú ọmọ dáadáa ni ọ ń fún ọ kan ọrẹ máa fi lá epo epo pupa. Hmm. ikú mọ́mì dùn mí o just like that bọ̀ kò yẹ kó jẹ́rú àsìkò yìí ni mọ́mì máa kú o. <laughs> gbogbo wa mà ládágbádá kú. but kò yẹ kó já àìsàn yẹn ló máa pa mọ́mì o. àwọn dókítà sọ pé ìrònú tó ń rò yẹn ti pọ̀ jù torí ẹ̀ náà ló ṣe ṣe kó pa wọ́n. mọ́láyọ̀ ṣé o mọ̀ pé bọ̀dẹ́ ló pa mọ́mì ẹ̀. Ah, ah! tinúkẹ́ máa gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ ó ṣe mọ̀rọ̀ sọ báyìí tó ń kábẹ́ ẹyẹ ìbákà báwo lè ṣe máa ní pé ọmọ pààyẹ ṣọfọ́gi mọ́ wọn lórí ni àbólúpọ́pọ́ mọ́ wọn lórí àbó wà ń bẹ̀. tó bá jẹ́ ìta ló ti lọ ń sọ ọ̀rọ̀ yìí kí ló fẹ́ káwọn èèyàn máa fíl báwo lọmọ ṣe máa pààyẹ ọ̀ ní sẹ́yìn. ṣé ọmọ orísun tí mo ṣe sọ pé bọ̀dẹ́ ló pa mọ́ mi ẹ̀ tó bá pé bọ̀dẹ́ àyàn ọ̀kàn jáde ilé kó kọ́ rìn lọ ṣé mọ́mì máa kú. òkè wọ́n pé ẹ jókòó wọ́n nítorí pé wọn ò sí ń lé o ìrònú yẹn ló pa mọ́mì wọn. tó bá pé wọn náà lérò olùbọ̀dá tó ti lọ látijọ́ ọjọ́ ìta àmọ́ mi tó lọ ó ti mọ̀ kóun ló pa mọ́mì. àtinúkẹ́ this is not the matter of pé kó máa sọ ọkọ tí ó jẹ́ ewu ewu ewu ó ti tó ó ti tó ó ti tó and you sat there ó dẹ̀ jẹ́ kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ó ti tó. ṣé ẹ ń bá mi dárò ikú ìyá mi ní báyìí àbí ẹ ń yọ mi. no no no no no èmi kọ́ ni question yẹn bá wí tinúkẹ́ ni kò bí tó ń sọ rubbish lẹ́nu. ẹ wò gbogbo yín pátápátá lẹ right tẹ bá sọ pé àìsínlẹ̀ bọ̀dá mi ló pamọ́ mi fine torí tí bọ̀dá mi bá wà ń lé ni mọ́mí lè má ti kú. torí wọ́n lè má máa ronú. bó ìwọ náà tún right náà bó ẹ wo just let it be let, it just go. ok ok ok mo ti gbọ́ it's okay. bọ́ máa bá a sọ̀rọ̀ kó máa lẹ́yìn bọ́n ṣe máa ń sọ̀rọ̀ níta. owó yín ti ṣe tán. ẹ jọ ta ni ìpínlẹ̀ pikú bàbá lákú bàbá lákú bàbá lákú yàrá yẹ tí wọn ò ṣe òwò rí tó fi wá ní lérú ọkàn pé iléeṣẹ́ tèmi tó mú dálẹ̀ àfi kó ń bàjẹ́. ìran ti wá lórí o. kò dẹ̀ sẹ́ni tí bàbá bàbá tèmi ọlá òní pẹ̀kun tó jẹ bàbá lákùbà bẹ́ẹ̀ lówó nu yín tẹ̀ ń gbà. kò sí. ok tí ò bá tún wá sí yẹn. kí tó gbowó gbọ́mílé látà kí tó gbowó sit kí tó gbowó cooperative láti fi invest pé kírú yín tún wá síbẹ̀ kẹ́ tún wá jẹun. ẹ jọ̀ ṣé kà ni mo ṣe yín the best tó wá kù kẹ́ ẹ ṣe fún mi ni pé kẹ́ ẹ jẹ́ iléeṣẹ́ yẹn run. Ah, ah, ẹni tó bá ṣerú yẹn ìka ló ṣe ayé òní dà o. Ah, àṣẹ àṣẹ ti gùn bó tiẹ̀ ṣe sọ yẹn broda oore ìyanu. Eh, ìyanu nígbà wo rédíò ti bẹ̀rẹ̀ sí jalè ó yá ẹ̀jú o ó yá ẹ̀jú o. Oh, ojú ọ̀dẹ̀ jojú ó le o. ìyanu ìyanu ìyọ̀màṣẹ́ fọkàn tán o. Eh, eh, ṣẹ́sán èmi ò jalè o ṣé ẹ ya wèrè. rárá sà. tó bá jẹ́ pé ẹ ya wèrè ẹ bá jẹ́ kí n sọ̀rọ̀ ẹnu mi tán. ọkùnrin yanu ẹ jọ kí ni nǹkan tí ẹ sọ pé ẹ gbọ́ ní orí fóònù tí àwọn ń kú bọ̀dé tí àwọn ń sọ. ẹ yanu o ká ìmọ̀ rí pé mò ń sọ gan lórí fóònù kí ni kí ni gbọ́ngbọ́n sọ lójú mi. kí ló ṣẹlẹ̀ máa o dẹ̀ ń ṣẹ́jú sí mi má kò mí láyà jẹ́ náà jẹ́ kí n sọ̀rọ̀ ẹnu mi sà ṣẹ́rí kì í ṣe ẹ̀kan kì í ṣe ẹ̀mejì tí mo ti rí bọ̀dé tó máa ń sọ̀rọ̀ lórí fóònù wípé kí wọ́n bá ń já blọ́ọ̀kù lé sí ibi tí wọ́n bá ń gbé blọ́ọ̀kù lọ àti cement ah, eh, kò dẹ̀ yé mi sí mo wá wò pé kó tó di pé máa fi kíní yẹn rẹ́ àwa tó kù lára ni mo ṣe ní kí n wá ṣàlàyé fún yín ìdí nìyẹn tí mo fi sọ sà. ìyanu so níjọ́ tó ti dé tí mo ti rí ojú ẹ gẹ́gẹ́ bí ojú obìnrin ìyẹn ní pé ìwà inú ẹ náà bí ìwà obìnrin ni èmi ò parọ́ náà ṣé bí n tó ṣẹlẹ̀ ni mo sọ. obìnrin náà máa ń pa sọ̀rọ̀ tí ò ní kàn fún kankan tó tó tó máa gbọ́rọ̀ sí so wọ́n wá dé sí bí ọkùnrin dẹ̀ ló pera ẹ ọkùnrin dẹ̀ ló pera ẹ but má wọ rí ẹsà ẹjọ tó rọ lọ́hùn sá. Mr. Paso. yes sir. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n rí bí sọ̀rọ̀ ìyanu ó máa dáa fún ẹ o. àmín. o gbọ́dọ̀ ṣe oríire ni lọ́la àwọn àáfàá ńlá níwájú ọlọ́run ba ìwọ náà ní iléeṣẹ́ wàá wá ní èèyàn tó máa dúró tiẹ̀. àmín sà. ọkùbọ̀dé ẹ ṣé mo dúpẹ́ ṣe bíi sóbà ẹni olókùn ló máa fi ń dúpẹ́ nígbà tó sì máa mú in wá bí èèyàn gidi ni mo pè yín. ẹlẹ́dàá mi ó máa ṣèdájọ́ mi ìfẹ́ gbọ́rọ̀ lẹ́nu yín ẹ ṣá ṣe sùúrù ibo iṣẹ́ tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ yìí títí di parí ọ̀sẹ̀ ẹ̀ nígbà tẹ́ ń kọ̀bọ̀ ìyẹn dẹ̀ nkínní ìkejì gbogbo àwọn ibi tẹ́ ta blocks ni pátápátá ni mo ti dé o. tó bá débẹ̀ wọn á fi sars bí ẹni o wọn á lọ gbowó mi o ìbá ti jà wá tó bá jẹ́ mo gbá ti jà wá ni mo mọ ohun tó yẹ kí n ṣe fún ẹ èyí tó kéré àti tó pọ̀ jù nínú ẹrù ẹ nínú ọgbà mi rárá kó kó máa lọ jẹjẹjẹ má wàá jẹ́ kí n rí ẹ lérí àbímọ à tí n bá rí ẹ yéè tí n bá rí ẹ ò ní fẹ́ràn mi o tí n bá yabù ẹ bíi ti ṣọ̀pọ̀nà tí n bá yabù ẹ bíi olóòṣà oko à ẹ̀rù ọlọ́run á bẹ̀ o. Ah! Ah! kí ló ṣe tó ń gbọ́ fún wọlé o fẹ́ wọlé lọ ni. ọkọ ni mo ń bá sọ̀rọ̀ ọ̀nà wọ́kọ́ ni mo bá wí. ara ta ore ore orúkọ òru ẹ rárá o orúkọ òru ẹ rárá o so ìwọ ẹja ìjọ tó lọ lọ sí tí mo ẹ Mr. Paso ẹ wọ ṣe gbogbo àwọn ẹ má tún yọ kó láàrin wa sa. ẹ wo wo wo sọ ti ẹnìkan ti ẹnìkan ni kò sọ. o ní point mo ṣáà rí pé òǹsọ́ra òǹsọ́ra òǹsọ́ra òǹsọ́ra òǹsọ́ra àṣẹ símẹ́ǹtì àti búlọ́ọ̀kù ló ń kó jẹ ẹ bẹ́ẹ̀ ló bomi sífin ló bomi sífin ló bomi sífin ó wá ń gbomi lára ẹ. máa lọ sà ìṣèlú ṣe àti délẹ̀ bẹ́ẹ̀ sà ìṣe ẹ máa lọ. ẹ ti ń pẹ́ jù ẹ ti ń pẹ́ jù. tọ́lọ́ ni kò parí iṣẹ́ tiẹ̀ ah! dúró hmm? ṣe máa lu ẹni. orí yanu ìṣojú mi náà ṣe mú ẹ dé hmm. so lọ́jọ́ tí wọ́n dé yẹn hmm. àṣọjọ́ ẹ lèmi ti gba sack níléeṣẹ́ so wọ́n dé wá dì mí lọ́wọ́ mú o lé mi kó níbi tí mo ti ń jẹun. wọ́gọ́ bùkọ́ ọjọ́ ó bùkọ́ ọjọ́ wọ́gọ́ bùkọ́ ọjọ́ ó dáa ó ṣe lọ ó bùkọ́ ọjọ́. ṣùgbọ́n láti pé bí èèyàn ṣe ń ṣe nìyẹn tó ṣe ń ṣe nìyẹn kéèyàn gbà jẹ lẹ́nu ọmọlàkejì ẹ̀ tó bá pé àwọn tó bá ń ṣe irú ẹ̀ wọ́n lọ scot free ni aṣojú èmi àti ẹ̀. wo wo kò sí ní tó máa ṣe fún ẹ wo wojú mi kí ẹ ojú kòrò kì í pojú kòrò jẹ mm. kì í ṣe eléyìí eléyìí tí ìròwò jẹun débi tó máa rọ tọ́jú àwọn àfa máa mú ẹ lọ́dọ̀ àwọn àfa àwọn àfa tí wọn kì í fẹ́ kí wọ́n fìyà jẹ ẹni tí ó ṣẹ̀ mm. ah wabiad mm. ṣe wabiad fasomirin fọlámi máa mú ẹ lọ́dọ̀ ẹ ó máa dúró tiẹ̀ gbagbagba ni eh. bẹ́ẹ̀ lè bára burúkú àforí ara ẹ gbé lọ́hùnlá wọn lọ kú ọjà ilábìlà ìyàsí. ọ̀gá ẹ̀ ń fọwọ́ ra ọmọ ìlórí pẹ̀lú àbàjẹ́ tó wú. wọlé ìwọlé ìdálẹ́ súnmọ́bìlà ìyàsí láwà bẹ́ẹ̀ yọ fọ́ ra burú ìrọ̀ àforí ara ẹ̀gbẹ́ wọlé àsìkúnà láì wọlé àsìkúnà láì wà ní mọ̀lẹ́kìrì ọlá àsìkúnà láì wà ní mọ̀lẹ́kìrì wọ́n fọ́rí ara ẹ̀gbẹ́ àfijọ́ bàṣẹ́ àṣàlá Hello. Ah, ẹ lẹ́ o àǹtí ṣe wà ókè mà ẹ lẹ́ mà ẹ jọ̀ọ́ mo ti wà ń bì báyìí ti pẹ́ díẹ̀ Abẹ́òkúta ni mò ń lọ mo dẹ̀ ti dá ọ̀kadà dúró dá mọ́tò dúró pé kí nǹkan tiẹ̀ béèrè lọ́wọ́ bóyá wọ́n lè gbé mi síwájú àbí kán tiẹ̀ gbé mi lọ sẹ́bẹ̀kúta ṣùgbọ́n mi ò rí anybody tó ṣetán láti ẹ̀ ti dá mi lóhùn mo wá rí yín ní tí mo ní kí n bè lọ́wọ́ yín pé ẹ jọ̀ọ́ ṣé ibi kọ́ ni mo ti máa wọ mọ́tò Abẹ́òkúta ni àbí báwo kò yé mi ni. ẹ lè wọ mọ́tò Abẹ́òkúta ń bì báyìí tẹ bá ti rìn sísàlẹ̀ díẹ̀ ẹ máa rí mọ́tò Alékúṣọ́. Alékúṣọ́. so kẹwọ mọ́tò Alékúṣọ́ ibẹ̀ ló ti máa gbé yín dé gáràjì Abẹ́òkúta. ó dà kò bẹ̀rẹ̀ ṣé gan ni o. Ah! ah! Kí ló Ah! Mo ò ní kankan mọ́ yé yé ah mo dárò ah mo dárò mi ò kankan mọ́ ah ah ah ah mo gbé o kí ló ṣẹlẹ̀. báyìí. dẹ́ẹ̀rí pé díẹ̀ lókùn kẹ́ kó sẹ́nu mọ́tò mi báyìí eh, ni. mọ́tò. ẹ nà. a ah, mi ò ríran mọ́ ni. ẹ ríran. mi ò rí kankan ni ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́ a ah, àyè mi á. Ah. ṣẹjẹ wọn ta ni. báyìí ni díẹ̀ lókùn kí mọ́tò gba àwọn bíbá yìí sí ìyẹn wọn náà wọn ò ríran. ẹgbẹ́ ẹ̀ ríran mọ́kẹ́. mi ò rí kankan mọ́ ni ẹjọ́ ẹ ṣàánú mi torí Ọlọ́run. má yín lọ sí bèrè ọ̀nà lọ́wọ́ mi tọ́nà wọn lọ sábẹ́òkúta. a àti ẹ̀yin lẹ júwe ọ̀nà Abẹ́òkúta fún mi nísìn. bẹ́ẹ̀ ni. a mo dáràn mi ò ríran ọmọ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. Ah, mi ì rí kankan mọ́ báyìí ah, ah. ẹ ṣàánú mi. ṣé ẹ wá ẹ ni ẹ ríran ọmọ báyìí ẹ rọwọ mi. ọwọ́ mo lọ wà mí ò rọwọ́ yín ẹjọ ẹ ṣàánú. ẹ rọwọ mi báyìí. mi ò rí kankan. ẹ ṣọ́ pé ẹ rí kankan báyìí. mi ò rí kankan mọ́. ọ̀rọ̀ yín ti yé mi. mi ò rí mi ò rí mi ò rí yín ẹjọ ṣàánú mi torí Ọlọ́run nǹkan yóò ní bàjẹ́ ṣàánú mi irú kí lè báyìí torí Ọlọ́run ẹ ẹ mọ tí mo fẹ́ torí Ọlọ́run ẹ mú mi cross títì bọ̀dá bọ̀dá àǹtí tó ń júwe ọ̀nà fún mi nísìnyí àǹtí ah mo dáràn mo gbé ó ah. abórí péjú oore ti fọ́ ni. ó fọ́ pátápátá ni kò rí nǹkan kan mọ́ ni o kò rí nǹkan kan mọ́ ni mi ò rí irú ẹ̀rí láyé mi. Ah! ó ya wèrè o a ò lọ wọn ọba mo gbọ́ sí i pé wọ́n ní ọmọkùnrin yẹn ó tún ti ń tọrọ bárà ní ọjà àgbò. ó ń tọrọ bárà. ó ti mú bárà mọ́. kò ní ṣọ́ọ̀ṣì nígbà tí yóò sojúmọ́ ó sáré máa jẹun bárà ló wá ń tọrọ báyìí àmọ́ bọ́dé yẹn kí n bá rí mi ìjẹ́ dúró. èmi mi ti ẹ̀ ní súnmọ́ sàkání ẹ̀ tó bá lórí mi burú màá níbẹ̀ ni àbọ̀rọ̀ lérí ló tún máa fọyàn lójú. máa bẹ́ẹ̀ ni tó báyìí. pé kí n ti bá di kókò báyìí máa bẹ báyìí. kódà máa bẹ́ẹ̀ ni tó báyìí ẹ̀jẹ̀ a ṣe fún ẹ tó ń kó wa ń sọ bí ẹ ṣe fẹ́ jà mí lólè náà ní ìjà mi rárá sá. ṣé bẹ́ẹ̀ mọ̀ pé lè ní bọ̀dé jà kó tó di pé mo lè e kó nbílẹ̀ iṣẹ́ yìí. bẹ́ẹ̀ ni sá. ẹ mú òrìṣà kan ṣó tí gbogbo ìlú Ìjàyè ń bọ gbòǹgbò lo tògún Ìjàyè. kí ni ṣe wọ́n. ẹ lè mọ̀ ṣùgbọ́n mo fi dá yín lójú gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ jà mí lólè nínú iléeṣẹ́ mi gbóngbó ló tògùn jà ẹ̀ yóò máa bá mi bẹ́ wọn lórí sọnù. àmì sà ẹni wàá lọ́jà yín lólè. ọmọdé ni àgbàlagbà ni ló ní gbogbo wàhálà mi lórí iléeṣẹ́ yìí òun ò ní jẹ́ kí n jèrè òun fẹ́ jà mí lólè gbóngbó ló tògùn jà ẹ̀ yóò máa bá mi bẹ́ wọn lórí sọnù ni. ẹ kó tún kó mi báyìí ẹ̀yin olè burúkú gbóngbó ló tògùn jà yìí á bá mi bẹ́ gbogbo ẹni tó bá fẹ́ máa jà lólè iléeṣẹ́ mi á máa bá mi bẹ́ orí yín dànù ni. nígbà mo ń ṣe wàhálà mi ń bọ̀lẹ̀ ni wà mo tún gbà pé kíyà má jẹun kókẹ́ tó máa jẹun ẹ fẹ́ máa jà lólè mo fà yín lé gongolo lọ́wọ́ èyí ò lè burúkú kojú wò fún wọn. ẹ ṣàánú mi nítorí ọlọ́run o ayé ò ní gbojú lọ́wọ́ yín o ọlọ́run yóò ṣe oore ìyanu nínú ayé yín o ẹ dákun ẹ bùn mí lówó o aláàánú ò ní jìnnà sí yín ẹ dákun ẹ ṣàánú mi o gbogbo ṣe ayé mi gbogbo àgbègbè ayé mi kó bówó ìlọ kí n má rí wàhálà kí n má rí dáàmú ọmọ láyé mi. Mm. ayé ò ní kojú lọ́wọ́ yín o ẹ ṣàánú kàdé àtọ́wọ́ tíṣẹ́ ìbá fi lè bọ́ ọmọ mi lọ́wọ́ tó bá bọ́ ọmọ mi lọ́wọ́ mi ní dáríjì e. ẹ tẹ́gbà dé lè wá ẹ̀dẹ̀ ìwọ̀n ọmọọṣẹ́ yín sam ló kò máa bọ̀ ẹ wọ mo ti gbọ́ ẹ ti ń bọ̀ mo ti gbọ́ sẹ́ ẹ̀ àní mo ti gbọ́ gbogbo ẹ̀ náà mo ti gbọ́ sẹ́ mo ti gbọ́. ọkú wọ́n gbẹ̀yìn ìyá wọ́n gbẹ̀yìn. èmi mo ní kí o driver mi pè yín wá ó dàbí pé mọ́tò yẹn ní problem. ah in fact kò yé mi sà ṣé mọ́tò yẹn ti wà ń bẹ̀ yẹn sìn mo ti wà ń bì ń sìn ó ti over one hour mo dẹ̀ ń lọ síbi kan tí bá dẹ̀ tún lo ten minutes sí níbi tí mo wà yìí mo ti pẹ́ fún appointment yẹn ọlọ́mọ yẹn kí nǹkan bọ́ ọmọ wa lọ́wọ́ sà mo dẹ̀ ti ń pe mẹkáníìkì mi láti ìgbà tí mo ti bọ̀ à ń bíbà ọdún sọ pé àwọn ti fẹ́ débi àwọn ti fẹ́ débi òun ti fẹ́ débi ó tiẹ̀ ti sú mi báyìí. àwọn mẹkáníìkì yẹn máa ń so disappoint ó mọ tá a máa ṣe báyìí láti máa láti lè meet up appointment yẹn ẹ eh, driver bá mi mú kí fọgbẹ nìyí mú kí fún àbí kí ni tiẹ̀ kí ni problem eh? ẹ. ṣe gan sa o ẹ gbé mọ́tò yìí lọ. ẹ jọ nbo ni màá bá yín wa mọ́ ẹ fún mi ládírẹ́sì kí n bá lè gbé mọ́tò yẹn wá padà tí bá ti lọ. mo fọ ẹ ní irú mọ́tò yìí kò fi ìtẹ́ra o o ti gbọ́ ah! kò sí tí mo fẹ́ fi mọ́tò ilé ìsìn máa sí ilé kó lọ gbé àkúrà jeep yẹn bá mi ń bí káwa mú fún un. gẹ́gẹ́ bí orúkọ yín ọ̀la ti sọ́kàn yín báyìí náà èrè ti sọ́kàn yín lórí àlàtẹ̀lá nígbà tí mo gbàdúrà lé ọlọ́run jẹ́ kí ó yé mi wípé ire yín ti dé kankan ọlọ́run jẹ́ kó yé mi wípé ayọ̀ yín ó ti súnmọ́lé ọlọ́run fi ń yé mi wípé òun ti ṣetán láti mú yín lọ sí ibi gíga ṣùgbọ́n ẹ ní láti ṣe àwọn nǹkan kan eléyìí kì í ṣe pọ́lọ́run ló ní kẹ́ ẹ ṣe o èmi lèmi ń rọ̀ yín tí mò ń gbà yín nímọ̀ràn ẹ wá àyè láti gba àwẹ̀ àdúrà akébẹ̀rẹ̀ náà sọ wípé láì sí àwẹ̀ àti àdúrà iṣẹ́ ìyanu kan ò lè ṣe ìdí ni pé tí àkókò eré bá ti dé báyìí tàbí àkókò ayọ̀ èèyàn ti dé báyìí àwọn ogun máa ń dìde lọ́tún lọ́sẹ̀ láàrin lẹ́yìn láti fa ìdíwọ́ àti ìdènà kí wọ́n má lè rí ire yẹn gbà rásùkàn mi ẹni láti gbàwẹ̀ àti àdúrà láti kojú àwọn ogun yìí nínú àwẹ̀ àti àdúrà yẹn ẹ máa sọ fún Ọlọ́run gbogbo ogun tó bá sọ wípé òun fẹ́ dí mi lọ́wọ́ ọ̀rẹ́ mi yìí olúwa palẹ̀ wọn. àmín àmín. náà mi ò pray fún yín mò ń sọ àwọn prayer point tẹ́ bá máa sọ ẹ sọ fún ọlọ́run gbogbo agbára tó bá ní òun ó dí mi lọ́wọ́ nínú àkókò ọ̀rẹ́ mi yìí olúwa bàbára náà jẹ́. àmín àmín. ẹ wá fi ìgbà àti àkókò yín ẹ fi lé ọlọ́run lọ́wọ́ ọlọ́run wa gba gbogbo ògo ẹ wá rẹ́rìn ayọ̀ ẹ gbé olúwa ga ní ìkẹyìn. ẹ jẹ́ gbàdúrà orúkọ jésù orúkọ jésù. ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́. ẹgbẹ́ mi o ah, ẹgbẹ́ mi o. èyí ní kéyìn náà gẹ̀tẹ̀ ní tó máa mú yín rìn. kò sí ni. ẹ gé e. ah. ọ̀hún máa ṣe. Ah. ẹ pẹ̀lẹ́ ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n gbé kó mi ká lọ clinic wọ́n á lè bá yín wọ ẹgbẹ́ yín yẹn. ẹ má wọrí mo máa wà ókè. ló máa tóbi lọ́ba o. èyí ẹ jẹ́ mú ikú ònú bínú gọ́tà lẹ̀ wá yìí. ẹ ṣe ẹ ṣe ẹ má wọrí máa wá òkè. ẹ máa wá òkè. ṣàdúgbò yìí náà lẹ̀ ń gbé ni. mo ń káàkiri ni mo ń tọrọ owó láti lè ní kí rí òun fi jẹun ni. Ah, ọlọ́run tóbi lọ́ba o ẹ pẹ̀lẹ́. ẹ ṣé gan sa ah, ẹ ṣé mo dúpẹ́ gan sa. Ah, ìjọ pa mi dá ẹ ṣé gan ẹ ṣé. ẹ pẹ̀lẹ́ ẹ wò ṣéǹjì díẹ̀ kan tó wà lọ́wọ́ mi ń ni two thousand ni ẹ bá mi manage kò sówó púpọ̀ lọ́wọ́ mi gbogbo nǹkan tó wà lọ́wọ́ mi náà mo kó fún yẹn tó bá di pé fẹ́ padà lọ clinic àbẹ fẹ́ ra nǹkan tẹ́ lè fi rà. ẹ ṣé mo dúpẹ́ sá ẹ ṣé gan inú mi dùn o ọlọ́run á máa bọ iná láṣìírí lágbọ́ ọlọ́run bá pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ẹ̀ nira burú ẹ ṣé mo dúpẹ́ sá. ṣe ṣọ́ọ̀pù ẹ máa wà ókè bíbá yìí. máa wà ókè sá. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. nọ́ọ̀sì ẹ ṣe ẹgbẹ́ ọ̀fà pẹ̀lú ìyàwó mi máyì kí ni problem yín ẹ̀dẹ̀ ń gbọ̀n lọ ẹ̀ ń gbọ̀n bọ̀ sẹ́yìn nìkan ni first person tó máa kọ́kọ́ gbé patient wá bí ni ẹ̀dẹ̀ ní sùúrù ẹ̀dẹ̀ fún àṣẹ wa ṣe abẹ́ máa wọ nílé kẹlọ gbéyàwó yín kẹlọ tọ́jú ẹ̀ ni. wọ́n ga o. kò tó sẹ́kítírì mi tí mo sanwó fún mo ta ní sanwó tí. ṣàlùmí kò tó dín wá ṣàlùmí tó mọ̀ ní ṣe lè bá. sá. alfa. ẹ ẹ mọ̀ ẹ má bínú ẹ rántí ojú mi. àmì ah, ò rántí ṣùgbọ́n ìgbà tí máa fi gbé dé mí jẹta yẹn mi ò wojú anybody bọ̀ ó dàbí kí mo rí ẹ pé ò ń ta ìgan ti ta ìgan lórí ọ̀rọ̀ ẹ̀ só ń bo ló dé dúró báyìí gangan. ẹ má bínú ẹjọ ṣebí ẹ mọ fèyí kẹmi. fèyí kẹmi àbúrò mi ni kí ló ṣe. ọkùn ah, kọ́lápọ̀. èmi ni yẹ kọ́lápọ̀. ẹ lè rántí mi títí ìgbà tí mo fẹ́ gba form school of nursing gbà yẹn tí owó mi ò pé tí mo fi wá báyìí mi àtàbúrò yẹn tí mo wá báyìí tẹ́ fi fún mi ní owó gbà yẹn five thousand naira títí. bẹ́ẹ̀ni sá yes sá. <laughs> ìyàwó mi ló wà gbé láti ìgbà yẹn náà kí ló ń ṣẹlẹ̀ báyìí. èmi náà mọ ifá mi tẹ̀ wá mọ̀ pé ìyàwó yín ni wọ́n. àwọn náà. ẹ̀wù kọ́ndíṣọ̀n wọn yẹn ni agbára ṣe dẹ̀rí èmi ní nǹkan kan tí mo fẹ́ sọ but ṣé nǹkan tí mo lè fẹ́ sọ yẹn kò yẹ kí n sọ because kò dáa pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe. mo torí kí bẹ ṣe jẹ́ sí mi mo ti rí nínú ẹ wo ṣẹ́rí pọ́psì mi ọmọ yíwọ́ padà oníṣègùn ni wọn bóyá kí n mú yín lọ sí ọ̀dọ̀ wọn kó ṣùgbọ́n ẹ máa gbéyàwó yín kúrò lọ síbítàn bẹ́ẹ̀ máa fi wọ́n sílẹ̀ bíbá yìí bọ̀ kí n kàn mú yín lọ sọ́dọ̀ wọn lè náwọn nǹkan kan tó máa gbé fún yín tó jẹ́ pé tó lè máa wá lò fún wọn níbi báyìí tó máa jẹ́ káwọn nǹkan yẹn tó tètè fast dáadáa. good sórí bóyá sọ yẹra tèmi mo gbé ká mi wá jẹ́ ká lọ sínsìn ká lè padà. ilé lọ́ba yìí mú ìwà ń dìtì ẹ ní sùúrù ẹ farabalẹ̀ ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ tó bá dọ̀la mo máa ní off bóyá kí n fún yín ní nọ́mbà mi tó bá dọ̀la àgọ́ mi jù lóòótọ́ ni sà lóòótọ́ ni a ní òòṣà ìdílé ìdílé wa tó jẹ́ pé tí àwọn ìyàwó wa bá lóyún. ṣùgbọ́n nígbà tó bá lóyún yẹn tó bá máa tó oṣù mẹ́ta ó máa rí àpẹẹrẹ kan tó bá ti wá rápẹẹrẹ yẹn la máa lọ ṣe but sà eléyìí ò rápẹẹrẹ lóṣù mẹ́ta kódà kò rí lóṣù mẹ́fà bó ṣe wáá dúró lóṣù mẹ́sàn-án yìí ni máa rò pé bóyá kìnìún yẹn ò ṣiṣẹ́ mọ́ bóyá ọ̀rọ̀ yẹn ti ń lo ẹsẹ̀ mọ́ ayé ọ̀làjú lára bóyá ọ̀rọ̀ yẹn ti bá tiẹ̀ lọ bóyá kò ṣe mọ́ bó ṣe wáá ṣẹlẹ̀ ń sìn ìsà lóòótọ́ ni bọ̀ kì í ṣe lóṣù mẹ́sàn-án. ilé ẹ̀ wá fi ṣe ń gbà náà. rárá sà. ẹ kókù ẹ kókù hmm, ohun tó bá ti pè ní orò ìdílé tàbí àṣà àyè fi ṣeré hmm, ó yẹ ká ẹ ṣe é padà lọ ṣe ní báyìí o. Hmm ẹ padà lọ ṣe bẹ́ẹ̀ bá ti ṣe wẹ́rẹ́ ní òbí hmm. bẹ́ẹ̀ ò ti jẹ́ nù. bàbá mi ẹ wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí èmi ò rò wípé ọ̀rọ̀ òdílé àbí kò ṣòro òdílé nìkan tó wà nílẹ̀ yìí o mo wípé ẹ lè ṣe é ẹ wo nǹkan kan wà tó jẹ́ wípé ẹ mọ̀ ṣe ṣe ń wo ohun kó mi yìí àbúrò wọn gbogbogbò lọ̀rẹ́ mi ìgbà tí mo fẹ́ gba form school of nursing gbà yẹn tó wọ́n mi ò complete àwọn ló fún mi ní five thousand naira tó kù tí mo fi kùn ìfẹ́ àtẹ̀mí gan ìdáhùn mọ̀mọ́ rárá rárá rárá ẹ̀yin ẹ wá wo orú oore tó ń ṣe fún mi yẹn ṣẹ̀dẹ̀ mọ̀ wípé ẹ̀yin àgbà náà lè máa ń sọ wípé oore ò kí ń gbé. lọ́dọ̀ wípé ọ̀hún ló fún ọ lówó náà ń gbà náà. bẹ́ẹ̀ ni sà. ọ̀dà. ẹ̀rìndínlógún ọgbọ́ ọ̀sán yìí ọgbọ́. ẹ̀yin gbarún mọ́lẹ̀ ẹgbẹ́ bó bá ti jẹ́ ni ẹ wí mi o làáhùn mi báyìí ni bàtà ké ló tún fẹ̀ bó bá ti jẹ́ ni ẹ wí o arábìnrin yìí a ní ó finú ṣoyún ó ti finú ṣoyún ẹ o ọ wá dojú ọ̀kúnlẹ̀ afẹ́ ó bí wẹ́rẹ́ ẹ ohun tó fà á tí ó ti fi bí báyìí ńlá fẹ́ mọ̀ kẹ́ ẹ fi hàn mí o hmm, gbogbo tí bá ń bẹ́ẹ̀ ń di rẹ̀ ní kẹ́ ẹ fi wọ̀n mí báyìí o. Hmm. kàn sóde sódẹ́rẹ́. ó ti jẹ́ ní ẹwí o. Hmm. ẹ̀gàn roro awọ ẹyẹ dábẹ́yẹ níjọ́ tẹ́yẹ ń fún gbogbo ṣòwò àmúbọ́ ẹ wò mí kì ṣèyàn hmm. kì ṣèyàn ṣe rí ìyàwó yín ó ti ṣe ẹlẹ́dàá èèyàn kan bẹ́ẹ̀ ni hmm. ó ṣe ẹlẹ́dàá èèyàn kan n ti ń fàdíwọ́ rẹ̀ nù. tí n bá gbọ́ yín dáadáa wife mi ó ti ṣe ẹlẹ́dàá èèyàn kan hmm. ẹni ẹni wá ń bínú sí wọn bẹ́ẹ̀ ni tẹ́ni ọba dẹ̀ gbọ́ wọn kò lè bímọ. Ah, pẹ́ ṣùgbọ́n tẹ́ni ọba ti gbọ́ tá a bẹ̀ tó dẹ̀ gbọ́. bẹ́ẹ̀ bá ti bẹ̀ bọ́ bá ti gbọ́ báyìí tó ti tán lódò òkun ẹ̀ <laughs> yóò bí wẹ́rẹ́. ẹ ṣe sá O ti yé mi mo ti mẹ́ni tó jẹ́ mo ẹni tó kó òsùn mi dáadáa wo sísì mi ẹ̀yẹ sáré lọ ẹ̀jọ̀ mo mo ti mọ̀ èmi mo mo mọ̀ tó ṣẹlẹ̀ kò ṣe sísì mi. máa pè yín. ọlápọ̀. kọ́lápọ̀. sista mi. ṣé kò sí o. kó máa sí sista mi ètò tó ọlọ́mọ wa bẹ̀ yín ni o ẹ máa wo ọlá pé ẹ̀jẹ̀ kan náà ló dẹ̀ mí àti nípa ẹ máa foríjì mí ni o. sista ẹrù tí ó tẹ mú tán tí mo gbé kẹrù mọ́ mi lára o. ẹ wọ ẹ̀jẹ̀ tó dẹ̀ mí àti nípa pọ̀ sista káàtì ẹ sọ pé mi ṣe bí ọmọdé ó máa yẹ ká ìṣe bí àgbà ni lóòótọ́ mo kọ́rọ̀ tí mo wá sọ sí njọ́ yẹn ó dáa o bọ̀ sista kò yẹ kó débi tẹ̀ máa bá yọ sí mi lélẹ̀ bọ̀ ọ́ ní sí mo tiẹ̀ ti gbà pé mo ti jẹ̀bi ẹ sá forí jì mí ẹ dárí jì ìyàwó mi ẹ jẹ́ kó bímọ láyọ̀ lágbàdo mo ti gbé lọ́sibítà kò tí bímọ. ṣé o dẹ̀ rò pé èmi lè máa ṣe ìyàwó ẹ̀ ah sista ẹ torí Ọlọ́run ah, ẹ má pretend fún mi sẹ́rí gbogbo ibi tí sọ mo ṣe gbogbo ibi tí mo ń dé mo ti jáde gan o orúkọ yín náà ń dá wọn dá orúkọ yín gangan nípa ẹ̀yin nìkí ẹ wọn náà nìkí lọbẹ wọn ni mo ti sọ̀rọ̀ sí pé dùn èmi náà lẹ́mọ̀ pé tí mo sọ ọ̀dà ìjọ ìjọ. èmi látìgbà tí ìyàwó ẹ ti ń wá oyún tó dẹ̀ wá jàjà ní oyún náà ó wá jẹ́ èmi ni màá doyún mọ́ ìyàwó ẹ nínú kì í ṣèmi o èmi ò doyún mọ́ ìyàwó ẹ nínú. ah sister tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo sọ ló fà kìí pé bóyá tí gbogbo tẹ̀sán ẹgbẹ́ ló ṣe ní ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo sọ sí yẹn ló bí inú torí ọlọ́ ẹjọ́ wọ́n ti ní kí wọ́n bẹ́ ẹjọ́ ẹjọ́. kó wá gbọ́ o sórí bó ṣe ń wò mí èmi náà mo ti lóyún mo ṣe wà yìí o mo ti lóyún tó bá wá jẹ́ pé èmi ni mo de oyún mọ́ ìyàwó ẹ̀ nínú sórí oyún tèmi náà ní kí n má bì. Ah! Rúbẹ̀gbẹ̀ gbẹgbẹ kú gbẹgbẹgbẹ kú gbẹgbẹ kú gbẹgbẹgbẹ kú gbẹgbẹ kú gbẹgbẹgbẹ kú gbẹgbẹ kú gbẹgbẹgbẹ. a ṣe fún alára obi wẹrẹ àṣefàjèrò òbí wẹrẹ wọ́n ṣe fún ọ̀rọ̀gùn léèlà òbí tiẹ̀ wẹrẹ mo súnmọ́ láàmú àríkẹ́ wọ́n wá ṣe tiẹ̀ fún ẹlẹ́ni o wàá bí wẹrẹ o wàá bí wẹrẹ o wàá bí wẹrẹ o wò ti rù láyọ̀ ó sọ láyọ̀ àìfàbẹ́gbẹ̀bí ewúrẹ́ kò sẹ́ni tó fàbẹ́gbẹ̀bí àgùntàn bó ti fi ẹkún àgùn ló máa fi kú. ẹ ṣàánú mi nítorí ọlọ́run ẹ ní wọ́wọ́ tí o. dàbí pé mo mojú arákùnrin tó tó dégò ń bẹ̀rẹ̀ kí ló ṣe lójú. ṣẹlẹ̀ ẹgbẹ́ ra fòun lẹ̀ ń tẹ̀ wọ́n máa ló lọ jalè máa nì wọ́n yóò fọ́gi mọ́ ní gbogbo junior tó dẹni tó ń tọrọ bára. Ah, rárá nǹkan tèmi gbọ́ ni pé ọ̀rọ̀ tí òkan ló lọ dá sí torí ẹ̀ ló ṣe lù fọ́ lójú nǹkan tèmi gbọ́ nìyẹn. wọ́n lọ́rọ̀ tí òkan èmi ló lọ jalè ni ẹni wọn ló lè jẹnu méjèèjì ẹ jẹ́ gbé tìyẹn tì ṣé bẹ́ẹ̀ náà wà ókè pẹ̀lú bẹ́ẹ̀ yẹn. yóò yóò I'm okay mo wà ókè pẹ̀lú ẹ̀ ẹkọ mission pé tán bá ti ṣe tán lè jẹ́ ìtìmọ̀ so nǹkan tá a bá máa ṣe so a máa lè ṣe ṣe lórí ẹ̀. mi ò ń ṣe problem ṣe ti bọ́ so máa ní láti lọ tán iwájú. ṣe máa rí ibi tí màá tán iwájú yẹn eh, àbí ok ok no problem so a máa sọ lórí fóònù yẹn àṣẹ take care o. ok bye bye. ayé ò gojú lọ́wọ́ yín o. ìgbàgbọ́ mi ṣẹ̀ṣẹ̀ wàá kún sí dáadáa pé ọlọ́run gbọ́ àdúrà ọlọ́run gbọ́ bí mo ṣe kúrò lọ́dọ̀ wọn níjọ́ tá à ń sọ yìí lọ́lọ́run ṣòro ìyanu láyé mi. ṣéǹjì díẹ̀ kan tó wà lọ́wọ́ mi òun ni two thousand ni ẹ bá mi manage kò sówó púpọ̀ lọ́wọ́ gbogbo nǹkan tó wà lọ́wọ́ mi náà mo kó fún yẹn ah. tó bá dípẹ́ fẹ́ padà lọ clinic àbẹ́ fẹ́ ra nǹkan tẹ́ fi rà. ẹ ṣé mo dúpẹ́ sá ẹ ṣé gan inú mi dùn o ọlọ́run máa bọ̀ iná láṣìírí lágbára ọlọ́run ọba. ọlọ́run á ṣe ìyanu nínú ayé yín o. lágbára ọlọ́run ọba gbogbo bí tẹ́ kan oore sí àti bí tẹ́ kan oore sí. hello hello hello sir. ah, ah no ah, ah, ẹ má bínú fóònù mi kú ni mo ṣe fi ká ṣàjà ṣáàjẹ nsìn ni bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. sà èmi ló gbé contract fún ah ẹ ṣe gan sa o ah inú mi tiẹ̀ tún wá dùn tó jẹ́ pé ilẹ̀ tún fún mi ní good news yìí sà ah ẹ ṣe ẹ ṣe ṣé lè lẹ́wà ẹ jẹ́ kí n kúkú máa bọ̀ lọ́dọ̀ yín èmi náà ń bọ̀ lọ́dọ̀ yín sìn sà i'll see you soon sà yes sà all right sà ah ẹ ṣe gan sà o yes sà ah ọlọ́run ṣé o ọlọ́run ṣé o ah. praise the lord hallelujah. Praise the Lord. Hallelujah. Hallelujah. Amen. Amen. Amen ṣe rí àwọn kankan wà gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ta ni láti máa ṣe nígbà tá a bá sọ fún kìrìsìtẹ́nì wípé ẹ jẹ́ ká ran àwọn tó kù díẹ̀ káàtó fún ẹni bá ní mi ò lè náwó mi dànù mi ò lè fún mi mi ò lè ṣígbà kan kò ní lè ṣe àwọn tí ìtọrẹ àánú kéékèèké yìí tó dẹ̀ mú padà wá fún ènìyàn ó pọ̀ ṣùgbọ́n tẹ́nìyàn ò mọ̀ tó bá jẹ́ wípé ẹ ò ṣe ìránṣẹ́ yìí lóore ní ìgbà yẹn kẹ́ ẹ̀ tún wá mú inú ẹ̀dùn ó ṣeé ṣe kí ohun tó ṣẹlẹ̀ yìí kó bọ́ ṣùgbọ́n nítorí pé ẹ ṣe ẹ̀wọ̀ oore tó tẹ̀lé ilẹ̀kùn oore tẹ́lọ̀run ti wá ṣínú lẹ́yìn lórúkọ Jésù kò ní dáwọ́ dúró àmín Jésù agbára ayé èṣù ẹ̀ṣẹ̀ kò ní dá ẹni láti súnmọ́ Ọlọ́run hm? ẹni láti ṣe kí ni ẹni láti súnmọ́ Ọlọ́run dádì ẹ ṣe gan ni ẹ wo adúpẹ́ lọ́wọ́ yín ní agbára ọlọ́run iṣẹ́ ìránṣẹ́ yín kò ní di ìbàjẹ́. àmín jésù. ẹ wo dádì ṣé kí n má tàn yín ṣé ẹ rí tí yóò bá ní owó lọ́wọ́ ó máa ń jẹ́ kí èèyàn sí ẹsẹ̀ gbé o ní gbogbo ọ̀nà. ṣe rí ìdí nìyẹn tí bẹ́ẹ̀ sọ pé ẹni tó bá rò pé òun ti dúró kó kíyèsára bàbá àṣù. ṣe wàhálà tí kò tẹ́ wáyé ẹni láti kíyèsára ẹ láti dúró nínú ọlọ́run ẹ jẹ́ kí ìgbàgbọ́ yín rọ̀ mọ́ ọlọ́run ẹ fi gbogbo ìgbà àti àkókò yín ẹ fi sin ọlọ́run ẹ máa wá tinú ògo bọ́ sínú ògo tinú ògo bọ́ sínú ògo tinú ògo bọ́ sínú ògo oore ọlọ́run yóò àbẹ̀rẹ̀ sí pọ̀ nínú ayé yín nínú ìdílé yín ẹ rí wípé ààwẹ̀ àti àdúrà tí ẹ gbà yín ló mú kí ọlọ́run ti ara ìránṣẹ́ yìí ṣe yín lóore nítorí pé àdúrà tí ìránṣẹ́ yìí gbà fún yín ah àdúrà tó wá láti inú ìdùnnú rẹ ni ẹ̀rí nígbà tí kọ̀nílù gbàdúrà débi kan ọlọ́run ní kọ̀nílù àdúrà rẹ àti ìtọrẹ àánú rẹ ó ti gòkè lọ ó ti ṣe ìtẹ́wọ́gbà a ní láti máa ṣòro gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ran àwọn ènìyàn lọ́wọ́ du àwọn ènìyàn nínú kò yé yín so nídìí èyí ẹ súnmọ́ ọlọ́run ẹ fara yín súnmọ́ ọlọ́run ẹ ṣèfẹ́ ọlọ́run òun lọ́la tó bá máa pọ̀ sínú ayé ẹ jẹ́ ká gbàdúrà orúkọ jésù olúwa gba ọpẹ́ wa fún oore tí o ṣe fún ìdílé olúwa gbà yín wa nítorí pé ẹ mú inú ìdílé ìdùn olúwa gba ọpẹ́ wa ẹ gbọ́ olóòrùn ṣe fún ilé ìkọsí kò ní dáwọ́ dúró agbára ayé ẹ̀ṣẹ̀ òkùnkùn ní borí ẹ̀ láti wákàtí lọ lórúkọ jésù àti wọnú òkú tuntun lọ ó ti rí bẹ́ẹ̀ kò yí padà kò ní forúkọ olúwa jésù kristi olúwa wa praise the lord ẹ jókòó. Eh, ọkùnrin kí ni orúkọ yín ẹ̀yin ni mò ń bá wí. oore ìyanu ni. mi ò gbọ́. oore ìyanu lorúkọ mi sá. oore ìyanu. oore náà yóò sì tẹ̀ yín lọ́wọ́ ìyá náà yóò sì ṣẹlẹ̀ nínú ayé yín ẹ jọ̀ọ́ má béèrè ẹ má bínú fún ìbéèrè tí mo fẹ́ béèrè yìí o ẹ jọ̀ọ́ ṣé wọ́n bí yín bí ẹ ṣe rí ni àbí báwo ló ṣe jẹ́. Ah, wọn bí mi báyìí o inú ìlú náà ni mo wà tí ojú mi ti fọ́ sáà ọlọ́run yá ṣe àánú ayé wa ṣe rí ní ìpàdé àdúrà kan nílé ìjọsìn wa yìí ọlọ́jọ́ méje ni inú mi á dẹ̀ dùn tẹ́ bá lè farahàn nínú ìpàdé àdúrà náà. ẹ ṣe gan kò sí nǹkan tí eégún mi ń ṣe tí ó lóun lè fàárọ̀ jù sà màá wá màá pẹ̀lú yín sà. nípa ti movement wọn àti máa lọ àti máa bọ̀ àwa náà máa wà níbi pé àìsàn wa máa gbé wọn wá. bẹ́ẹ̀ because àwa náà máa wà níbi ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ẹ máa wọ olúwa ṣe olúwa ṣe àmì ayé yín olúwa yín náà yóò sì tẹ̀ yín lọ́wọ́ bí olùkọ́ yín jésù olúwa wa ẹ ṣeun kọ ẹ gba sókàn mi ẹ má gbàgbé àwọn tó bá ẹ sàn make sure pé ẹ̀rí alàgbà tí mo sọ fún yín ẹ ti gbọ́ ẹ ṣeun ẹ ṣe gan sa ẹ ṣe gan sa gbọ̀gbọ̀mọ̀kàn gbọ̀gbọ̀mọ̀kàn onílé erékè ẹkún gbọ̀gbọ̀mọ̀kàn èmi olúwa tẹ̀mí níwọlé ìlú èmi mọ̀ ń kọ́lẹ̀ kọ́ọ̀ṣì yìí kẹ́kẹ́ yìí kẹ́kẹ́ èmi náà mọ̀ ń kọ́lẹ̀ kọ́ọ̀ṣì yìí lélẹ́lẹ́lẹ́ èmi mo ní kọ́ mọ ṣe ọmọ sùn èmi mo ní kọ́ mọ ṣe ọmọ wo èmi mo ní kọ́ mọ ṣe ọmọ fìrè kẹrẹ oyè bàbá ẹ̀ lẹ́rù tètè ẹ̀bí àwọn onígbó kò ní jẹ́ káyàwó sùn núgbó òrèrè omi ọ̀dàn kò ní jẹ́ káyàwó sùn náà gbàrà ẹ̀jẹ̀ eégún ò ní lọ́kú sínú aṣọ agẹmọ ò ní gbénú àwọn garùn ẹni tó láyé pẹ́rẹ́ lológìnní bímọ tiẹ̀ èyí ti jẹ́ gòmí tọ́lápọ̀ ó sì ó sì ó sì dá ọ lójú pé ṣe gbogbo ètùtù tí mo ní ẹ lọ ṣe. lọ bó ṣe ń ṣe gbọ̀ngàn náà ṣe fojú báyìí ló ṣe ṣe àṣé o tọ́lápọ̀ má jẹ́ mẹ́kù kó dààmú mọ́ lọ́wọ́ ẹ ò ṣe ètùtù yìí. àṣé máa máa parọ́ mọ́ra mi ni ojú mi mo ṣe ẹni tó láyé ẹnì kan èé gbẹ̀bí ewúrẹ́ àyígbẹ̀bí àgùntàn wẹ́rẹ́ báyìí ńlẹ̀wé bọ́ lára gi. ẹ ó tì o tàbí irọ́ irọ́ ẹ omi arábìnrin. láti wọlé tètè lé aṣọ káyàdà báyìí ló di àjà wọn máa gbóhùn ẹnu rẹ àti òkú òsì gbọ́ fọmọ ẹ̀ fún wọn. oyún tí ń bẹ́nu rẹ ta ló ní ibú tún béèrè wo nìyẹn bàbá ṣé torí ò lè sọ̀rọ̀ dáadáa èèyàn ìyàwó mi ẹ tún béèrè pé ta ló lóyún èmi náà ni. ẹ ọkùnrin kọlápọ̀ ṣé nǹkan lè fún àǹtí mi lóyún ni. ìbéèrè wọn yẹn náà ló yà mí lẹ́nu. ọjẹ́ pariwo rẹ mọ́ ọba ṣẹ́jẹ́ mọ́ lọ́rùn. mo ní ta ló lóyún inú rẹ fún nílé ikú la ti ń jẹ́wọ́ àrùn ọjẹ́ jẹ́wọ́. kọlápọ̀ kan ló lóyún. Ah, mọ́lá so èmi kọ́ ni mo lóyún yìí ó dẹ̀ ń dà mí láàmú látọjọ́ wo ò dẹ̀ sọ fún mi ó dẹ̀ ń fìyà jẹ mí lórí tí mi ò mọwọ́ tí mi ò mẹsẹ̀. ẹ ẹ àwọn kọ́lá pọ̀ ẹjọ́ ẹ wá jọ ẹ wá jọ ọ̀rọ̀ mi. ẹ ò mọ bàbá ìjọ ìṣàánú mi kí ló máa ṣe é. mo jàfara ìjàfara léwu tètè bí ọ̀gbọ́n rẹ̀ báyìí ẹni tó ń dárúkọ kọ ìyá wa lọ ní kíákíá kíákíá lọ ṣètùtù wọn. bẹ́ẹ̀ bá rí i èèmọ̀ lẹ́yìn. bàbá ìbò ni mo fẹ́ àti mi. mo jẹ bàrà. ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ o. díẹ̀ díẹ̀ díẹ̀ ilé wọn ilé wọn náà ni. ó dàbí èèyàn kan ló ń bọ̀ lọ́kàn. ẹ eh, ilé wọn gangan ni ṣáà pààkì síbẹ̀. èèyàn kan ló ń bọ̀ lọ́kàn. ẹ ah. eh, ọlọ́run àpò mi yọ o. àǹtí ẹ káàsán ẹ káàsán ẹ káàsán ẹ jọ máa mọ béèrè mọ mi òrè ìyanu. mọ mi òrè ìyanu. bẹ́ẹ̀ ni ṣé kò sí. kò sí nǹkan kan òun wá fẹ́ ní wọn fún kankan ni. mọ mi òrè ìyanu ti kú. wọ́n ti kú. bẹ́ẹ̀ ni. ẹ ṣùgbọ́n ta ló wá ń gbé bẹ̀yẹn sìn. ẹlòmíì ló ń gbé bíbá yẹn sìn. ẹlòmíì ló ń gbé bẹ̀yẹn sìn. àti ọmọ ni mọ mi òrè ti kú. bàbá ti kú kí la fẹ́ ṣe báyìí. ọmọ tó tẹ̀sẹ̀ lẹ́nu ẹ wọlé sí mọ́tò ẹ jẹ́ ká tẹ̀sí máa lọ náà. ewu kò yé mi o kò yé mi mọ́ báyìí o madam god bless you mo uh, máa kí ni. a kàn ní káwá kìíní. oh that's nice ẹ inú mi dùn pé ẹ tẹ rìn sásìkò àwọn tẹ rí yẹn àwọn tí wọ́n ṣe ajíhìn rere tí wọ́n kéde rere nínú ọjọ́ àwọn nìyẹn àwọn làfàdúrà jagun òní a fẹ́ jáde lọ lẹ́dẹ̀ yẹn mo dẹ̀ mọ̀ pé nínú àdúrà ọlọ́jọ́ méjì tá a parí yẹn ẹ gbọ́dọ̀ tìrì ọwọ́ agbára ọlọ́run nínú ayé yín. a gan ni sa o. seriously. Ah, ọlọ́run mi sì wà lára kódà iṣẹ́ mi ń gbòòrò sí nínú ilé wa ń kọ́ ìdùnnú àti ayọ̀ òun ṣubú léra wọn ni. Um, pàápàá jùlọ dádì ṣé rí nínú ayé tèmi nìkan ọlọ́run jẹ́wọ́ agbára ẹ̀ yàtọ̀ sí ọkọ mi o nínú ayé mi nínú ọjà mi mo rí ọwọ́ ọlọ́run báyìí nínú ayé mi mo dúpẹ́ gan sá hallelujah ṣe rí tènìyàn bá ti fi ìgbà àti àkókò sẹ́yìn láti gbàdúrà ọlọ́run náà máa ń gbọ́ ó máa wá ṣe orin yẹn ní àṣekún. bẹ́ẹ̀ ni Eh, brother, broda oore ìyá nàbí God bless you God bless you. ẹ ṣe lọ sá in fact èmi ni inú mi dùn know me. yes torí tó bá jẹ́ wípé mi ò láǹfààní láti wà nínú program tẹ́ ṣe yẹn ni ah màá bí màrà mi máa dára mi lẹ́bi ah ṣe bí èmi rè tó ti wíwá láwà ní àti làbá pray for hallelujah you see nígbà tí mo rí tẹ́ tó lo ìgò o tún yàgò pé kí ló dé tí brown olú ọrẹ ìyanu tó sì ń lo gbogbo ṣe rí o ti mọ́ra ní sá. ṣe rí nígbà yẹn lẹ́ ń lo ìgò dúdú ṣùgbọ́n Ọlọ́run ti mú ìgò dúdú kúrò nínú ayé yín ó fẹ́ kẹ́ máa fi ògo wọn Ọlọ́run kẹ́ máa fi hàn so ẹ má lò mọ́ ẹ jẹ́ káwọn kan máa rí pé ah ṣóun rèé àbó nǹkan àbó nǹkan ṣe ti yẹ yín sìn so ẹ má lò mọ́ God bless you. ẹ ẹ mo gbọ́ pé wọ́n ní ẹ fẹ́ padà sílùú yín. bẹ́ẹ̀ ni sà mo fẹ́ padà sílùú wa sà. yà ó tẹ̀ dáná ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ lọ fi ògo Olúwa hàn pé yes olúwa tó ti ṣe ìyanu ní òun nínú ayé yín agbára náà á dúró tì yín ojú òní tì yín jésù olúwa wa. àmín àmín. ah dadi yes èmi àti ìyàwó mi nígbà tí à ń ṣe program yẹn ọlọ́run ṣe nǹkan tó pọ̀ gan lé ayé wa a wá wò pé àwọn instrument tí wọ́n lò ńgbà tí à ń ṣe program yẹn ká upgrade ẹ̀ ká ra àwọn tuntun àwọn tìgbàlódé yàtọ̀ síyẹn a tún decide pé a máa ṣe tiles sínú church a máa fi AC sí. praise the lord that is it ṣe nítorí pé ọlọ́run ti ṣìyá nínú ayé yìí. nǹkan kékeré lọ́lọ́run ṣe fún yín ṣùgbọ́n ẹ̀yin tó wá fẹ́ ṣe nǹkan ńlá èsì tán bá upgrade engine yẹn sìn àwọn èèyàn máa gbọ́ tán bá tún wo bíbá wọ́n rí pé wọ́n ti tá ẹsẹ̀ wọ́n rí pé ìyanu nǹkan tuntun ti ṣẹlẹ̀ nínú ìjọ wa o lórúkọ Jésù nǹkan tuntun tuntun wọ́n máa ṣẹlẹ̀ nínú ayé yín á ṣẹlẹ̀ nínú ìdílé yín á ṣẹlẹ̀ nínú business yín. thank you God bless you God bless you. olúwa ti ṣe ìgbìmọ̀ àlùsọ̀rọ̀ ìdáyọ̀ òwe wo rí mi ìtumọ̀ rẹ̀ ayé. bàbá mo ṣàlàyé fún yín mo ní pígbà tá a wà lọ wọ́n sọ pé yẹ ti kú bàbá mo ṣàlàyé. ìyá rẹ̀ ti kú bẹ́ẹ̀ ni. ẹ sì lóhùn náà ọ̀hún rí bí láti bí oṣù mẹ́ta débi kọ́ wá ṣe ètùtù tó yẹ kó ṣe. wòmí o ò ní parọ́ fún ọ tí ẹ bá fi rí ọmọkùnrin kó wá ṣe gbogbo ètùtù tí gbogbo náà ìbá ilé kú pẹ́ ẹ̀gbọ́n rẹ yó. ah bàbá ẹ bá ní kẹ́ sí mi kú ah bàbá ìjọ ìṣàánú wa. Ah! ṣẹ́sán ah. ah. ṣẹ́sán. wo ni. ló wà mo wà pa. èwo ló ṣe. ẹ mo ń jí wọn díẹ̀ díẹ̀ jàre. bùrọ̀dà. ọ ẹgbẹ́ kan ni mo wá wá sádùúgbò ìjàre lọ́n bá ní ibi transformer ní ọ̀dọ̀ àwọn pé tí n bá ti dé transformer àwọn á jáde sí mi méyàn kan ṣe júwe fún mi pé tí n bá gba short cut pàápàá kí màá jáde síbẹ̀ ni ní kí n gbà báyìí. <laughs> pẹ̀lẹ́ ṣé transformer ló ń lọ ló wá fẹsẹ̀ rìn tó ti ra bread àtàkàrà tó wà òkè dání. kí ló dé. àwọn máa rìn dọ́là ni <laughs> transformer jìn. ó jìn tó yẹn. ó yìí jìn ó yìí wọnú tó bá fẹ́ lọ síbẹ̀ yẹn wọ́n bá ní láti padà sí junction tó bá lọ wọ kàdá ni. kí ló dé tẹ̀gbọ́n wúru wàbá yìí wọ́n sọ fún mi pé ó jìn tó yẹn bíi pé mo ń lọ tòsí náà sọ fún mi. <laughs> Eh, eh, kí lorúkọ ọ̀rẹ́ yìí eh, oore ìyanu o ti gbọ́ nǹkan tán ló ṣe ń sìn nítorí ìjọ yẹn tán sọ̀rọ̀ ta sọ fún ẹ pé kò jẹ́ ká dispose bọ̀bọ̀ yìí ká pàdánù àbí ká wà nǹkan ṣe sọ̀rọ̀ ẹ̀ òun jà fún pé irọ́ irọ́ pé ó lè má jòlé lè má ṣe kinní kan wọ́n ní í ṣe ló lọ jalè nísìnyí pé ibi tó ti lọ jalè náà ti fọ́ lójú. Ah, ah. ọmọ ènìyàn ọmọ ènìyàn ẹ máa rọra Túndé Túndé ah, ó jẹ́ ṣọ́ra kó yé sọ nǹkan tó mọ̀ ó wádìí nǹkan dáadáa ó dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ kọ́lọ́ ẹni ẹlẹ́ni ò jalè kò jalè kò jalè kò jalè ibi iṣẹ́ kan náà lèmi àti ẹ̀ ti ń ṣiṣẹ́ kò sí ohun tó jọ olè nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní misunderstanding pẹ̀lú ìkan lára àwọn tá ń ṣiṣẹ́ ni ìyẹn ló lérí sí torí ìyẹn ní orí ibú oògùn ìyẹn ló lérí sí pé òun àfọlójú dẹ̀ fọlójú ah ẹ dẹ̀ fẹ́ gbọ́ ọlọ́run ti ṣàánú ẹ̀ ọlọ́run ti ṣàánú ẹ̀ ojú ẹ̀ ti là ó ti padà sílùú wọn ó tán ìyá ìyá afọpẹ́ fọ́lọ́run ẹ ò lè blame mi náà nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ ẹjọ́ yẹn làwa náà fi wèé pé bóyá ó ti lọ ṣàṣemáṣe. Hmm. nǹkan tó ń dẹ̀ sọ fún mi ló jẹ́ kémi wèé pé à hmm. nǹkan báyìí ni mo gbọ́ bọ̀ nísìnyí àwọn máa mọ̀ pé àwọn máa wádìí ọ̀rọ̀ dáadáa ẹ wádìí ọ̀rọ̀ <laughs> ó jẹ́ kí ibà ẹni tó ìdúró mi náà jáde ní wàá rè kájọ lọ. ẹ ká sàn. mami. Mami. Yes, who is there? Eka káàsán. Eka káàsán Yes, sir. Ẹ jọ̀ọ́, Ejo, lẹ béèrè? ni mo béèrè. Mami. Ben. Ejo jọ̀ọ́, àwa là ń gbé No, ẹ tí understand nǹkan tí mò good ṣe rí ebi báyìí màámi ló ń gbé bí àti àbúrò mi kó tó di pé mi travel mi travel ni mo ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ láti ibi tí mo lọ ni mo wá ní kí n wá bá wọn. ẹ wo mi ò mẹ́ni tẹ̀ ń sọ because ìgbà tá a máa gbalé lọ́wọ́ ẹni tá a ti gbalé ó ní ká tó kó débí báyìí ẹni tó ń gbé bí ti kú. Ah! ẹ bá sọsọ kú sọjà rí kí ni nǹkan tẹ́ ń gbìyànjú àti sọ yìí màámi ṣe máa kú ẹ try láti understand mi ẹgbọ́n tèmi ń sọ àní mọ ìyá tó bí mi gangan lọ́mọ àti àbúrò mi ni wọ́n ń gbé bí mọ́mí ò lè kú náà kí ló fẹ́ pa wọ́n kò possible náà nígbà tó ń sick. ẹ jọ mi ì lè parọ́ fún yín àní lọ́wọ́ ẹni tá a ti gbálé ní ká tó kó débi bàyẹ̀ ẹni tó ń gbé bí ti kú ṣé mo fẹ́ máa parọ́ fún ah! mi. Ah! Ah! kí ni. mo dáràn. bóyá kẹ́ take care easy o. ẹ ẹ àǹtí ẹ jọ torí Ọlọ́run Ọlọ́run ní bá nǹkan yín jẹ́ mọ́ ẹ̀mí ti kú tó bá yẹ pé àwọn ń gbé bíbá ẹ káwa tó kó débi o wọ́n ti kú. ẹ jọ̀bọ ni wọ́n sin màmí sí. Ah, ah. báwo mi ṣe fẹ́ mọ ibi tí wọ́n sin wọ́n sí mo ní ká tó kó débi bíbá ẹ ni wọ́n ti kú ẹni bo ẹ̀ ń béèrè lọ́wọ́ mi pé mo wọ́n sin wọ́n sí báwo mo ṣe fẹ́ mọ̀. ok àbúrò mi ń kọ ọmọláyọ ènìyàn wà. Ah, ẹ jọ nítorí tọ́ mo ń ṣe nǹkan lọ́ọ́lẹ́ fi ń kan lẹ̀kùn ẹ jọ ìjọ nítorí tọ́lọ́ ṣe ti gbọ́ ẹ kílé o. ayé má dùn má bàbọ̀ ìyá mọ́ wa lára babalábá níyìn o ẹ̀kún mà níyìn babalábá kálílé kálílé orí wọ́t. mi ò kú sáà o kú ẹ sà mi ò kú sáà mi ò kú sáà mi ò kú. ìwọ. bẹ́ẹ̀ ni sà mi ò mú travel ni sà. orí yá ni ìwọ ìwọ ìwọ ìwọlé dèbí by this time àbí lẹ́yìn ìgbà tó payé tàbí. ok àbọ̀ àbá lọ̀rọ̀ ẹ. dadi ẹ ní sùúrù sa. ọlọ́pàá kọ́ mo fẹ́ pé o kò ní gbé kọ́ọ̀lù kò ní gbé ìṣòro ni kò ní gbé owó ọṣọ tí ni jìnnà gẹ́lẹ́ tó kú lọ́dọ̀ mi lẹ́ni tó pa làbàkẹ́dé bí mo ti dì mú má bọ̀ má bọ̀ má bọ̀ ìwọ ó pààyẹ ẹ wọ́n kí wọ́n lè pààyẹ ẹ ṣe àkókò ọlọ́pàá yẹ. yẹn sà kò rí bẹ́ẹ̀ yẹn sà. mi ò ní fọ́ọ̀kì ìfọ̀ ẹ̀ àkọsọ aláṣẹ o kọsọ very good. ẹ bá gbọ́rọ̀ ẹnu ẹ má. ọ̀rọ̀ ọ̀rọ̀ mi báwo orí ẹ ti dàrú orí ẹ ó ti dàrú mo pè lórí fóònù awọ ẹni tó pààyẹ ẹwẹ ni mi ò mi ṣé tá a pẹ́ gbọ́n tiẹ̀ dé lásìkò tó yẹ kó dé ṣé yẹ máa kú ṣé yẹ máa kú àbí sórí ah, ah, nànànà máa ṣerú ẹ̀ fún ẹ. ẹ sà ẹ má bínú ẹ jẹ́ máa ṣàlàyé fún yín ẹ jẹ́ ká wọlé kí n lọ ṣàlàyé. ilé ibo. ọ̀dọ̀ yín sà. n tí mò ń bẹ sọ̀rọ̀ yìí gan máa ṣe tutù bẹ́ẹ̀ ni ṣé máa jẹ́ kó pa mọ́ṣẹ́ pa yẹ́ ni ó lè wọ́n bímọ láyé forever mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ẹ sà ẹ kàn tí ẹ gbìyànjú kan gbálàyé tèmi náà èmi kọ́ ni mo pa màá mi ṣe rí ìrìn àjò tí mo rìn ọlọ́run ọba ló yé torí èmi gan-an tó gbé mi kúrò nílùú yìí tí mo fi lọ síbi tí mo lọ ṣe rí àwọn ohun tí mo fojú rí lọ́hùn yẹn ó kọjá òye tèmi ó kọjá agbára mi pàápàá jùlọ láàárín gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lọ́hùn yẹn ojú mi méjèèjì ló tún fọ́. ojú ẹ fọ́. bẹ́ẹ̀ ni sà ojú méjèèjì fọ́ sà. ó ríran o. bẹ́ẹ̀ ni àwọn mo ti ríran sà. ta ló lè. olórí ẹbí ni mo ti ríran sà. ta ló. àbúrò mi ọmọ ni bẹ́ẹ̀ni mo ti rí ìrọ̀sà òun rí ọ̀fẹ́ ọlọ́run ni mo nígbà tí ti rí ìrọ̀lẹ́ ẹ kì í ṣe pé bóyá. ọkùnrin ti ra mọ́tò ẹ ò ti pé yẹn wá kó kúkú sọ lẹ́ẹ̀kan kó ra mọ́tò. mi ò ra mọ́tò mi. ṣe fẹ́ẹ́ dírẹ́bà ló pé ọ̀rọ̀ yìí. mi ò mọ wọ́n yóò ẹ àmọ́ mọ̀ tẹ́mi ni ò mọ́tò kẹ̀. ẹ sáré bèrè kára àwọn ọlọ́ọ̀ bèrè o tani ó bèrè o. ẹ sà. tani. Ah. mo sún. àti mo sún. Mm. Mm. mo sún. mo ti gbọ́ mo ti gbọ́. kò yé mi mọ́ o. Ah. mo sún. ọ̀rẹ́ yàrá jọ́ mo sún kí yàrá mi. ẹ̀jẹ̀ excuse me ẹ̀jẹ̀ excuse me kò yé mi mọ́ kí ló ṣẹlẹ̀. ọkọ rẹ̀ yanu ó ti pẹ́ ta ti ń gbé wọn káàkiri ó dẹ̀ ní àfi ta bá rí yín kẹ́ ẹ̀ ṣàdúrà fún wọn kí wọ́n lè bí oyún inú wọn láyọ̀ àtàlàfíà láṣẹ wá yín kiri kí ni tèmi àbí. ẹ jọ kí ni tiẹ̀ láti ṣàdúrà fẹ́ tó lóyún. orin ìyanu ni mo lóyún inú mi ìfò. a èmi oyún inú ẹ. bẹ́ẹ̀ ni àmọ́ mo ti ṣe ká tó pọ̀ o. Àà, ah, ah, mo ti ní ẹ má ṣe ìyọnu pé mo wà òkè. Ah. Ọmọ láyọ̀ ìjà ìwọ ló kọ́ àlejò báwo ni gan. báwo ni gbogbo nǹkan. a dúpẹ́ fọlọ́run. báwo dídé fún mi jalè nígbà dé mi. mami àti mo sún nìyí o. mo fi ẹ̀ka sọ ma. ṣáà ń jẹ́ ìyá mi. ṣáà ń fi àyàn. ó bọ̀ dájú kí ló máa ń ṣe ẹ́ ó ti bẹ́ jù. Ah! bó mọ ní wèrè wèrè. <laughs> ẹ kújọ mẹ́ta bá. yes ma àdúgbò ma. ṣàlàfíà ni. àdúgbò ma. mọ̀sọ́mọ́lá ni ó ní ó fi owó ránṣẹ́ sí the other time tí ó tún fi àgbo sí ẹ ti rántí. mo rántí mo rántí mo rántí mo rántí ah o ṣeun ìyá mi o kú ànáwọ́ sí o ṣé o gbogbo iṣẹ́ tó rán sí mi pátá ló jẹ́ ah ọlọ́run á máa fọ̀pọ̀ rọ́pò fún ẹ wàá máa ní dání ò ṣí ìyá mi ṣe. <laughs> àmọ́ mọ́mí ẹ̀ bá má dúpẹ́ tẹ bá jẹ́ ìyá mi máa ṣàmàrà nǹkan fún yín. o ṣeun o ṣeun mo dúpẹ́ o ṣe gan-an ni ah, ah. eléyìí náà lè kan lẹ fún wọn ni oúnjẹ ńkọ́. Ah, àwọn náà sọ pé àwọn ò jẹun. kò ṣe ní jẹun. mọ́mí mo ti wà òkè a ṣe jẹun tọ́nà là ń bọ̀ yàrá. àìsàn wà lọ gbé ráìsì kaná nísìnyìí màá wá fúnra ara mi màá ṣe ata dídín onírú fún ẹ. wàhálà ìkí ẹ mú mi lọ́bẹ̀rẹ̀ sí ká ní lọ́bẹ̀rẹ̀ sí ká ní ṣé wọ́n mú mi ká ní fúnra mi ni màá dín ata yẹn màá fi mú sí dáadáa ní ìsìn tó gbádùn ẹ káàrí ọkọ mi ẹ̀yin ọkọ mi o rántí pé mo jíṣẹ́ fún ẹ pé wọ́n fi ìwé kan rán mi sí ẹ. oh yes mo rántí. sori bí mo ṣe rántí kì í má tún lọ gbàgbé jẹ́ n sáré lọ mu wá. kó tó di pa màá tún gbàgbé jẹ́ mu wá. mo ń bọ̀ wò. yes mama mi ẹ ṣe gan ah mọ mi ah. oore ìyanu ìjẹ́ ò mọ̀ pé ilé ọkọ ni mo wà láti bí ọdún márùn-ún sẹ́yìn èmi àtọkọ mi àbímọ fúnra wa mi ò lóyún àárọ̀ dálẹ́ rí bẹ́ẹ̀ dẹ̀ ni kò sí hospital tá a ti lọ wọ́n ń jẹ́ kó yé wa pé kò sí nǹkan kan tó ṣe ọkọ mi bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tó ń ṣe mí látìgbà tí mo ti ní àǹfààní láti pàdé ẹ̀ lórí Facebook tọ́rọ̀ wa ti wọ̀ ni mo ti wò pé màá ti ara ẹ̀ jójó ìta orí ìyanu. oore ìyanu mo fẹ́ jẹ́ kí o ṣe oore kan fún mi gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ kí n ti ara ẹ lóyún kí ọlọ́run ti ara ẹ dá mi lóhùn kí ọ̀rọ̀ mi má wá dàbí ejò tó kọjá lórí àpáta tí kò nípa ìṣúre ọbẹ̀ rẹ̀ ó wá kùn sí i lọ́wọ́. ṣe wọn. ó ló fẹ́ kí ọlọ́run ti ara mi gbọ́ àdúrà ẹ. bẹ́ẹ̀ ni. kí n fún ẹ lóyún. ǹjẹ́ o rò wípé ó lè possible ṣá. orí ìyanu jọ́ nítorí ọlọ́run jẹ́ kó possible. fún ẹ ìbejì lanti lanti méjì ṣé o tún wà rí ọkùnrin méjì. tó jẹ́ pé tó bá gbégbá sílé báyìí á bẹ̀ gbé síbò mi gbogbo tẹ̀lé wọn síbí báyìí wọ́n á tún bẹ̀ gbé síbò mi bó ṣe máa jẹ́ nìyẹn. ọlọ́run kúkú ṣe ẹ̀yìn ẹ̀rọ wàá gbé kan. àjọ kí lẹ́gùn mi ṣe tó fàárọ̀ jù. má lè gbè sẹ́yìn mi yìí ọmọ náà ni ọmọ ni máa fi gé wọn bá wọ rí. ẹ báwo dẹ̀ ni ẹ ṣé ọkọ ẹ ṣé inú ẹ dùn sí ìgbà tó sọ wípé olóyún. gbowó ọ̀rẹ́ ibi tí wàhálà wà gangan nìyẹn. problem bí ti báwo kọ́lá pọ̀ kọ́ ló lóyún. ẹ bàbá ká ní bàbá ọkọ ẹ̀kọ́ ló lóyún. òun kọ́ ló lóyún. yé ah! bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀. gáì kan náà ni orí Facebook náà ni mo ti pàdé ẹ akànṣeré yẹn mi náà ti wàá mọ̀ wípé bóyá o máa doyún náà but ìwọ fúnra ẹ náà mọ̀ ìpópé tí mo ti ń wá oyún yìí ah, kò sí nǹkan tí mo lè ṣe o o pàdé lórí Facebook ó wá fún ẹ lóyún ah! ọ̀rọ̀ yìí tóbi jù mí lọ ọ̀rọ̀ yìí tóbi jù mí lọ ọjọ́ kí ni nǹkan tó wá fẹ́ ṣe. nǹkan tèmi tẹ̀ lérò sí mo ti plan pé mo máa arrange five million fún oore ìyanu kó tiẹ̀ máa lọ kó má lálàá pé òun tiẹ̀ mọ̀ mí débi tó máa rántí oyún. Ah! mo gbé mo gbé mo gbé mo gbé mo gbé mo dáràn ìwé obìnrin yìí máa gọ̀ o ọkùnrin dẹ̀ dára kó tó báyìí kó dé máa ń sọ ọ̀rọ̀ nǹkan báyìí jáde lẹ́nu ọ̀rọ̀ ọdẹ ló sọ yìí bẹ́ẹ̀ ni ẹ ṣé o mọ̀ wípé tó bá fún ní five million naira nísìn o ṣí ṣọ́ọ̀pù fún nìyẹn bísínẹ́sì lọ́jà bá dé ṣorí jẹ́ kí n sàn kankan fún ẹ̀kọ́ tó mú ṣorí tó bá gba five million naira yìí nísìn a tún padà wá in the next four or five months a tún sọ wípé òun ní twenty million naira jọ ọ wà nílẹ̀ gbádùn ayé ẹ̀ mọ́ bọ́lá tún máa ríra àwọn owó bẹ́yẹn twenty million. ok ẹ̀rí ẹ̀ pé. Ah, ẹ ọ̀rẹ́ àmọ́ kí ni mo máa ṣe báyìí sìn. wo bó ṣe ń bi ni orí orí ó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ọlọ́pọlọ ni sórí bó ṣe wà yẹn irú èèyàn bẹ́ẹ̀ yẹn èèyàn máa ń ran ní àjò ìrìn àjò àrèmábọ̀ èèyàn máa ń ran wọn tó máa lọ igbó rẹ́rẹ́ tí ò ní padà wálé mọ́. ọ̀ bọ́ọ̀ ni mo sọ igbó rẹ́rẹ́ rẹ́rẹ́ rẹ́rẹ́ tí ò ní padà bọ̀ tí ò ní mọ ibi tó ti ń bọ̀ ṣé mo fẹ́ fojú olóore gúngi ni. ojú olóore akàìmọye ojú olóore nígboro tó máa fi ń gúngi dání dání dání dání ojú olóore ló ń lò ló ń pè bẹ́ẹ̀ yẹn ṣé ó jẹ́ kí n sàn kankan fún ẹ. èmi ní bàbá kan tí mo lè mú ẹ lọ síbẹ̀ tó jẹ́ wípé tó bá ṣe nǹkan fún ẹ bọ̀bọ́ yìí ò ní rántí ẹ mọ kò ní rántí ọmọ kò ní rántí ẹni tètèjọ papọ̀. ó dààmú ti gbọ́ ibi tó wá fẹ́ mú mi lọ ìgbà ó la wá fẹ́ lọ báyìí o máa ní sùúrù díẹ̀ fún mi láìpẹ́ láìpẹ́ yìí ni o mo àmú ẹ lọ má wọrí ṣe bí mo má ba yẹn wá ìwọ má wọrí. fálànà mo wá rí ẹ màánù ọ̀rẹ́ mi. èmi náà ń wò pé wọn ò ojú yìí rí. òun ló ní ìṣòro kékeré kan mo tẹ̀ sọ fún pé tàbá ti dọ́dẹ̀ gbogbo òkè ìṣòro ẹ̀ báyìí ó máa di pẹ̀tẹ́lẹ̀ ni ó ní ọmọkùnrin kan tó fẹ́ẹ́ fìyà jẹ tó ní kó fòkó níṣó tó ní kó àwọn ibi tó fẹ́ gbà ah, mo rò pé ayé òun náà ti ń ṣe èmi lèèyàn kan ní ìgbẹ́jọ́ tí mo lè mú lọ síbẹ̀ o òun mo ṣe mo wá síbí báyìí. àmọ́ ẹnu oníkàn òun la ti ń gbọ́pọ̀ òun ẹ̀yìn báwo ló ṣe jẹ́ gan-an. bẹ́ẹ̀ ni tọ́rẹ́ mi ṣe sọ ọmọkùnrin kan ló fẹ́ fìyà jẹ mí èmi àti ẹjọ́ ń ṣeré wọléwọ̀de lóòótọ́ àmọ́ láàrin yìí oyún wọ̀ oyún yìí ló wá fẹ́ sọ di nǹkan sí mi lọ́rùn tó wá sọ mí di atm tó jẹ́ pé all the time aṣà máa béèrè owó lọ́wọ́ mi ni in fact tó bá ní kí n mẹ́sàn owó tó ti gbà lọ́wọ́ mi mi ì lè rántí. Ah, ah, ah. ìkà màá lọmọkùnrin ọ̀hún o. ìkà ni. Hmm. ẹ rí sọ nígbà tẹ́ ẹ ti wọlé mi paribọlé paribọ fún alágogo lékuléku abẹ́yìn àrò gélémọ̀ gélémọ̀ ajáde má tán lé akọ ajá aborí gbogbo òkè ìṣòro yìí ti di pẹ̀tẹ́lẹ̀ àmọ́ kí lè fẹ́ ká ṣe fún gan-an. Eh èmi fẹ́ jẹ́ ká ránṣẹ́ ni. ẹ bá ń gbéṣẹ́ ńlá lè lọ́wọ́ àlọ́ lámilámi lẹ́nìkan rí a kì í rí àbọ̀ ẹ̀ tọ́dọ̀ bá ṣọ̀kì ń bojú wẹ̀yìn kó má tiẹ̀ rántí mi mọ́ débi tó máa rántí oyún inú mi. ó dáa ìtẹ́wé náà kékeré ni kò tó wọn àyàdá sí àmọ́ ṣé ẹ lè bá mi rí àwòrán ọmọkùnrin ọ̀hún. Ah, ah. ó máa ń ní ẹgbẹ́ fóònù rẹ kó ní lórí fóònù. Hmm. ẹ mo ní lórí fóònù. kí ni kì í ṣe torí fóònù èyí tó yà sínú pépà gangan la parí iṣẹ́ sí. ok tí wọ́n ti print ọ̀ oh, ṣomílẹ̀. ẹ mi ní àmọ́ màá print ẹ̀ jáde. Fálànà ó máa print ẹ̀ jáde a máa padà wá a máa mú wá. nítorí ọ̀sán gangan la gbé ń tọ́nú orí wọgbó ọ̀sán gangan la lòkó tọ́ tiẹ̀ wọ́dù. ọ̀sán gangan ló dídé ké tiẹ̀ lọ sí mọ̀jẹ́ hmm. ẹ wò bí ọjọ́ tí ètò bá pata sára báyìí náà ní ìgbàlẹ̀ hmm. ẹ má fi lọ̀ mí ń dá sí ìtẹ́ fi lọ̀ mí ń dá sí. <laughs> agbójú omi tún fá agbójú omi túfá agbójú omi túfá ìgbín a máa sokùn sọ́rùn dọ́ndọ́n akọ ajá máa bìrìn jìgbìnì jìgbìnì wọ̀lú ògbójú àrà tó pàrókò tewétewé wọn ní ẹ má ṣe ẹṣẹ igun ṣe lọ́jọ́ sí igun pa lórí àkàlàmàgbò tó ṣe ó yọ gẹ̀gẹ̀ lọ́rùn ewé ọdọ́ tó ṣe jù bẹ́ẹ̀ lọ ẹranko lásánlásán ní fi wọ́n jẹ. ẹlẹ́dẹ̀ ọ̀rẹ́ ìyanu o mo fẹ́ rún ẹ nírìn àjò àlọ́ọ̀dẹ́ ìrìn àjò tó lọ tó ò ní padà wọnú ìlú yìí mọ́ ẹ̀yìn torí odò kì í ṣọ̀kó bojú wẹ̀yìn àlọ́ lámilámi báyìí láàrin firi firi la wáyé àwo firi àwo àwọn àgbàlagbà àfìrí jànà ẹ̀kan wáyé gúnugún mi mi ní kú wèrèwèrè ọ̀sánpọ̀ gọ́nigọ́ni awọyé ọ̀dìdìmọ̀dẹ̀ awòde ọ̀run làwọ̀ràn làwọ̀ òfun ọ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ awọ ẹsẹ̀ òbírípo lẹ́gẹ́lẹ́gẹ́rẹ́ awọ ẹni mẹ́rin ọ̀hún ju ayé àwògbé jíjẹ gbé náà gẹ̀ẹ́sọ́ gidéwù làwọ ẹni mẹ́rin àjìgà orò. omi arábìnrin ó wàá gbé ìkòkò yìí lọ síbi tí ojú kejì ò ti ní rí níbi tó farasin ibẹ̀ ló lọ sọ̀rọ̀ sí. àsọ̀rọ̀ bàbá àwo okun ni mo fẹ́ fi sun ilé tó fẹ́ dúró báyìí. ẹ gbà mí ọmọdé èrè òmògùn ó ń pe wọlé fọ wọmi ó sọ̀rọ̀ síbẹ̀ yóò sì dúró èmi mo wí bẹ́ẹ̀ fún ọ. ẹ ṣeun bàbá. àmọ́ ọjọ́ kẹtakẹta òun ló máa bèkuru sí i. èkuru. bẹ́ẹ̀ ni. kò sí wàhálà màá ṣe tẹ̀sẹ̀ ní kí n ṣe. a ti rán ní ìrìn àjò tí ó lọ tí ò ní dé mọ́. àwò ìgbà tí màá fi jí tí mo débi tí mo fi kíní yẹn kọ sí ó ti ṣojú délẹ̀ o. ó ṣojú délẹ̀. bẹ́ẹ̀ ni. kí ló lè fà á. kò yé mi náà. o ò sì kófì yẹn nìkan kan bẹ́ẹ̀. ẹ ìyàn kọkàn kọjá ń bẹ̀. ebura ebura ebura kí n fojú kègbodò ẹyin fọ́ kí n fojú kan òun tó ní robo ẹ la lọ́rọ̀ bàbá là kì í yéèyàn ẹ là. arábìnrin ọmọkùnrin tá a torí ẹ̀sùn àsọ̀rọ̀ yìí ó ti rí ìtúsílẹ̀. ẹ. bẹ́ẹ̀ ni ó ti rí olùrànlọ́wọ́. ẹ ẹ wàhálà dé wàhálà ti dé bàbá ó ti rí olùrànlọ́wọ́. Ah, ah, ah, kí la máa ṣe báyìí o ọmọ ìṣàdó kò gbọ́dọ̀ olùrànlọ́wọ́ torí tára ẹ̀ bá yá ó ti máa mọ̀ pé mi mo ṣe tó bá dẹ̀ wá lọ́wọ́ ní ìlú wa yéè àṣà mi àṣà yín bàbá. èèwọ̀ yóò ṣá ọ yóò ṣe mi. àṣà yín. ó ṣèwọ̀ àìfọmọ rẹ̀ bọ̀ rẹ̀ ṣẹ́yìn ò mọ̀ pé fìrí la wa yá àwo fìrí awọ àwọn àgbàlagbà fìrí jánu wọ́n kàn ń wọ ẹyẹ gúnugún èmi àti yín ni a ní kú ní wèwèwèwe <laughs> bẹ́rù bá kọ òkè tó tún kọlẹ̀

lolo, asálolo lolo, arìnlolo asákùbẹ́ arìnkùbẹ́kùbẹ́ ní ṣèṣù ọ̀dàrà tí ń jagun tiẹ̀ tí ń jẹrí ayé ìtẹ́ ọba ni mo dúró lé lórí mi ò gbọ́dọ̀ jagun ọba tì ìtẹ́ òṣùgbó ni mo dúró lé lórí mi ò gbọ́dọ̀ jagun òṣùgbó tì ẹlẹ́dẹ̀ oore ìyanu o ibikíbi tó bá wà kó jẹ́ mi ìjàmbá pé egúnlégún jẹ́ ìjàmbá pé òwòlówó dáhùn ẹlẹ́dẹ̀ oore ìyanu o yíwọ́dà. <laughs> arábìnrin ó yá fẹ́lú. kí fẹ́lú. fẹ́lú ó má dáa fún ọ láyé yìí. yóò ah ah kí ló ṣẹlẹ̀ ah mo dáhùn ah mi ò rí kankan mọ́ yé yé ah mo dáhùn. ẹ iṣẹ́ ti dáhùn bẹ́ẹ̀ yẹn a ti gbójú lọ́wọ́ rẹ̀ inú òkùnkùn bírímù ni ó wà tí ó fi jẹ́ pé ẹ mo fẹ́ kódò rẹ̀ jagun yán títí kó má rere yán kí kòkó rẹ̀ jagun ọbẹ̀ títí kó má rere ọbẹ̀ kó rí jagun adé títí adé rẹ̀ kó má rere ọba jẹ omi ó yà gbé kalẹ̀ mẹ́rin gbé kalẹ̀ ó káre ó ṣe ti parí lórí rẹ̀ <laughs> bí ó ti bá kúnnù àbákú laṣọ wèrè ó yà má má lọ. Ah. Ah, ah, inú mi ò, inú mi ò, inú mi ò, àti mo sún ìkànnì yín, ìkànnì yín. Mi wọ ìwọ ha dádì ẹ gbà mí ké láì ṣe wípé mo mọ̀ wípé ó lóyún fún mi ó dẹ̀ jẹ́ kí n rin gbogbo orin tó pọ̀ tó yìí tó tó rìsọ́ọ̀tì sí pé ìyá mi tó kú ah èmi èmi ẹ sà èmi ò ṣetán láti ṣe kankan fẹ́lẹ́ yìí o ah ẹ gbé kẹ́kọ̀ọ́ ṣìkò bẹ́ẹ̀ jáde ah. olóyè gbé bá wa bẹ̀ wọ́n ẹ wo wọ́n ní àfi tí wọ́n bá ṣe orò ìdílé tí wọ́n máa ń ṣe fún olóyún ní ìdílé àwọn kò lè yanu fún wọn kí wọ́n tó lè sọ̀ láyé òun ló jẹ́ ká máa wá wọn káàkiri. òrè òrè òrè bá òrè ẹ kó sílẹ̀ dẹ ẹ wò mí. òrè yanu òrè yanu ẹ wò bí wò bí madam oyún ó ṣe dáadáa o. orí ha sọ ò gbà. mo mọ. ẹgbẹ́ rin kò ní dá fámìlì yìí. ẹ ṣe é gidi o tí yàn bá rí fámìlì yín tí yàn bá rí ejò kí yàn pa fámìlì yín kó jẹ́ kéjò máa lọ ni lẹ́sẹ̀ lọ́sẹ̀ lọ́sẹ̀ lọ́sẹ̀ burúkú sóyún tó báyìí. wo bí wo bí ẹ orí ìyanu. yorùbá máa ń pòwe kan wọn á ní tí wọn bá fún ẹ lóbì tó fẹ́ máa fewé sí ṣó o gbọ́ bí ẹ tó fún ẹ ok ṣó o gbọ́ bí ọlọ́run òun ní kò rìn lọ ọlọ́run ní kò rìn padà wálé. bẹ́ẹ̀ni ó ní kò fọ́ lójú ọlọ́run ní kò ju ẹ là. bẹ́ẹ̀ni sà. jẹ́ ká tara ẹ̀ sin lóhun má jẹ́ ká tara ẹ̀ ṣe ọlọ́run sórí ọ̀rọ̀ ìdílé yín tẹ́ni kò ṣe fún yẹn lọ ṣe fún un o gbọ́ after all ọmọ ẹ wà nù ẹ bí òjì yẹn náà lásán lọ àti game o gbọ́ go and do that and come back here. ẹ lọ ṣe fún un. Ah, ẹ kọ́ mi ọ̀dà sọ́run ẹ bí òṣì ẹ bí rádaràda ẹ bí owó. ẹ ẹ wọ bí excuse me báàgì ẹ yẹn ṣe owó wà nù ẹ kó lè gbé wá fún mi. ẹ sà mi ò rówó mú bọ̀ rárá sà kò sówó ń bẹ̀. o rò ó ń bọ̀ ẹ tó bá tẹ̀lé wọn tó bá tẹ̀lé wọn gbé tẹ̀lé wọn ọ̀yá ọ̀yá ọ̀yá gbé tẹ̀lé wọn. àti mi àti mi àti mi àti mi àti mi. àgbàjẹ pa wọn. àgbàjẹ pa wọn. àgbàjẹ pa wọn. àgbàjẹ bẹ̀rẹ̀ yìí tó. àgbàjẹ bẹ̀rẹ̀ yìí báwo ni kò tí ì ìwájú ìta mi lọ bàbá kò bá mi ẹgbẹ́ mi lọ́wọ́ dà ẹ wọ sí mọ́tò ẹ wọ sí mọ́tò kí ló ṣẹlẹ̀ dráìvà alákòbára wọlé ìjọba aláwọ mọ́tò dráìvà ẹ ṣe dáadáa o dráìvà dráìvà máa lọ láti ọkọ ẹ rí fáàsì ẹ máa lọ ẹ máa lọ ìka ẹbí burúkú.